إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد إخوتي وأخواتي في الله السلام عليكم ورحمة الله وبركاته adáwọ̀pẹ́ fún ọlọ́mọba Allah atọrọ salatu fún anabuwa Muhammad sallallahu alayhi wa sallam bákan náà àwọn sàhábà rẹ̀ bẹ́ẹ̀ látòrí àwọn ìyàwó rẹ̀ àwọn aráàlú àwọn tó wá lẹ́yìn wọn àtàwọn tó wá lẹ́yìn wọn títí di òní ìkẹ́ ọlọ́run ọlọ ọlọ́run ọmọ ọbẹ̀ nìkọ̀ọ̀kan wá gbé lẹ́yìn náà mo kí àwọn tí wọ́n jẹ́ organizers fún program tí a ń bẹ́ẹ̀ yìí bẹ́ẹ̀ látòrí àwọn dókítà wa. Dr. Akabi tí ọlọ́run bá subhanahu wa ta'ala tọ́jọ́gun tọ́jọ́gun àyè fún tẹ lórí àwọn ìmáàmù wa ní àyè yìí àti gbogbo àwọn ọmọ ya wa tó ṣe pé wọ́n gbé iṣẹ́ dáwà kúrú tó e dání bíbá yìí náà bá subhanahu wa ta'ala àbúrò ọlọ́mọdé kò tọ́ sí ẹnì bákan náà a kí àwọn imam wa ní Abidjan àti ní Òṣogbo abẹ́láwọn bá subhanahu wa ta'ala padà sábúrò ọlọ́mọdékò tó sẹ́yìn náà lẹ́yìn náà mú kí gbogbo àwọn ẹ̀yà tí a ń bẹ níkàlẹ̀ abẹ́láwọn bá subhanahu wa fún ẹni kọ̀ọ̀kan wá ìgbégún àti àlàáfíà ara kọ̀ fún wa bákan náà àgbọ́yé ẹ̀sìn àti ìdúró ṣinṣin lórí ìlànà anábọ̀ muhammad sallallahu alaihi wa sallam kí ọlọ́run ọba kó ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa lẹ́yìn náà tọ́píkì tí wọ́n ní kí adùnmọ̀gbé òun náà ni tí wọ́n dárúkọ rẹ̀ fún wa àríbà rìbá àti aburú rẹ̀ láwùjọ nínú ẹ̀sìn ìyàwó ló yẹ ká kọ sí gẹ́gẹ́ bí mùsùlùmí eléyìí ni nǹkan tí a máa fi pàkíyèsí ara wa kọ́lọ́mọba subhanahu wa ta'ala kó jẹ́ kó wúlò fún ẹnì kọ̀ọ̀kan wa àkọ́kọ́ gbólóhùn arriba gbólóhùn lárúbáwá ni bó tiẹ̀ jẹ́ wípé ó ti di nǹkan tí àwa náà ń lò nínú èdè wa èdè yorùbá ó ti di nǹkan bí àyálò èdè bó tiẹ̀ jẹ́ pé nǹkan tí asábà máa ń lò fún jù lọ lọ́dọ̀ tiwa tá a bá ní ó gba rìbá àwọn ẹni sábà máa tún sí ó gba bribe ṣùgbọ́n eléyìí kankan kọ́ ní ìpìlẹ̀ rẹ̀ ìtí wọ́n ń pè ní àríbá ní èdè lárúbáwá òun náà ni nǹkan tó ṣe wípé wọ́n yọ àwọn verbs kan látara rẹ̀ bí rọ́bà ẹ̀rù àbí àrùbá yóò bí kí ni ìtumọ̀ rọ́bà òun náà ni záàdà kí nǹkan lékún ọlọ́mọba lóye lẹ́yìn fún wa nínú Al-Qur'an nínú suratu Fussilat ọlọ́wọ́n bá ní fa idha anzalna alayha al-ma'a ihtazzat wa rabat ọlọ́wọ́n bá ní ta bá sọ omi ta òjò kalẹ̀ ta sọ òjò kalẹ̀ ọlọ́wọ́n bá ní ihtazzat gbogbo àwọn irúgbìn yẹn wọ́n mi ilẹ̀ omi àwọn irúgbìn aṣèkínni á jáde látàrí wa rabat wa rabat yàní àwọn rúgbìn yẹn ni wọ́n dàgbà sókè so ló jẹ́ pé gbólóhùn rọ́bùwà òun ni àwọn òkè tó ga sókè àwọn nǹkan wọ̀nyí ó ń sọ fún wa ìpìlẹ̀ ìtafẹ́ discourse ìpè gbólóhùn àríbá yàní àzíyàdà àlékún onítúmọ̀ rẹ̀ ní èdè lárúbáwá ṣùgbọ́n ní lílo ọrọ̀ ajé àríbá ó ní ìtumọ̀ tó pọ̀ àlékún ni ṣùgbọ́n àlékún yẹn ni ó lè wà ní ọ̀nà oríṣiríṣi tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn míì náà lè má bọ̀ọ̀yé ṣùgbọ́n rìbá nǹkan tí ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala tí ó bínú sí ni tọ́lọ́wọ́n bá lòdì sí ni tẹ́sí wa ò gbà láàyè òun ni rìbá láfi gbọ́dọ̀ jìnà sí ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó ń sọ fún wa ní suratu rum ó ní wa ma ataytum riba liyarbuwa fi amwali nas fala yarbu inda Allah وما أتيت من زكاة تريدون وجه الله فأولئك هم المضعفون ọlọ́run ní rìbá ntẹ́ bá ń fún yín ní rìbá nítorí pé ẹ fẹ́ kó owó yín lékún ẹ̀ ń gba rìbá lọ́wọ́ àwọn èèyàn lójú tí owó yín lékún ni ọlọ́run ní fàlà ẹ̀ búwó ẹ̀dọ̀lá yàní fàlà ẹ̀ sí ẹ̀dọ̀lá lọ́dọ̀ ọlọ́wọ́ ọba kò lékún o ṣùgbọ́n wàá máa àtẹ́tù ní zakat tẹ́ ẹ bá lẹ́ ṣe ìtọ́rẹ àánú zaka táwa náà ti mọ̀ àbí sọ́dọ́kọ̀ ọlọ́mọba subhanahu wa ta'ala ni fa ulaika turiduna wajha Allah tẹ́ fi ń wojú rí ọlọ́mọba torí pé n ta ń pè ní sọ́dọ́kọ̀ òun ni ta fún yàn ta fi ń wojú rí ọlọ́mọba ni wọ́n pè ní sọ́dọ́kọ̀ torí pé ta bá fún yàn ní nǹkan àníyàn ta fún ẹni ta fún ní nǹkan ó má ta púpọ̀ mo lè fún yàn ní nǹkan kó ṣe pé bribe ni tí mo fún inú ọkàn mi mo lè fún yàn ní nǹkan kó ṣe pé ordinary gift mo fẹ́ kó nífẹ̀ẹ́ mi ni mo dẹ̀ lè fún yàn ní nǹkan pẹ̀lú àníyàn wípé mo fẹ́ gbalada wájú ọlọ́run ọba so ìkọ̀ọ̀kan ló ní orúkọ tí wọ́n ń pè gbogbo ẹ̀ náà ni àfúnyàn ní nǹkan ni ṣùgbọ́n àníyàn ta fún ẹni ta fún ní nǹkan ó má ta púpọ̀ ó lè jẹ́ ríṣíwá ó lè jẹ́ hibà lásán ó lè jẹ́ sọ́dákọ̀ ó lè jẹ́ nǹkan míì náà ọlọ́run bá ní wọ̀mọ̀ àtẹ́tù mi zaka zaka tẹ́ ẹ bá fún yàn yàní mi sọ́dọ̀kà torí dúnà wà ṣe àlá tẹ́ fi ń wojú rí ọlọ́run bá fa òlá ìkà òmùdírí fún bá ní àwọn tí wọ́n ń lékun owó wọn nù tabaníkà wò ó ní ìtawà fojú rí ẹni tó ṣe sọ́dọ̀kà lówó dínkù fún ṣùgbọ́n ẹni tó ṣe pé òun fúnyàn ní owó kan láti gba àlékún lọ́dọ̀ ẹni yẹn a sọ pé kí ni owó ti ẹ lékún ṣùgbọ́n ọlọ́wọ́ bá dé pé ìwà ipé tó bá ṣe pé rìbá òun lẹ fún èèyàn lówó yín pẹ̀lá níyàn pé kí ni ẹ fẹ́ gba rìbá ẹ fẹ́ àlékún fún ní ọ̀nà tí ó yẹ kẹ́ fi rí àlékún ọlọ́wọ́ bá ní falayẹ́rù ìdàlá kò lékún lọ́dọ̀ ọlọ́wọ́ bá o ṣùgbọ́n ti zakatu dàbẹ́ ni pé kò lékún lọ́dọ̀ títí yín ọlọ́wọ́ bá ní fa ọláìka tòmọ́lùmọ́dọ̀rẹ̀ fún àwọn tí wọ́n lé owó wọn kún tí wọ́n lé dúkìá wọn kún so ọlọ́wọ́ bá ń sọ fún wa nínú áyà yìí aburú rìbá ipe kò ń ṣe nǹkan tó dáa bákan náà nínú suratul Baqara ọlọ́wọ́ba subhanahu wa ta'ala sọ fún wa níbẹ̀ ó ní alladhina ya'kuluna riba àwọn tí wọ́n ń jẹ riba la yaqumuna illa kama yaqumu alladhi yatakhabbatu ash-shaytanu min bó ṣe máa ṣe òun ni irú èèyàn bí ó ṣe máa ṣe ń gbà tó bá dijọ́ ń ní alkiyama àwọn náà rí ẹni tó ya wèrè bí ó ṣe máa display àbẹni tí nǹkan jẹun lọ́pọ̀lọ́ ẹ̀ bí ó ṣe máa display bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n ń gba rìbá láyé ń bí báwọn ló ṣe máa display nìyẹn ọlọ́wọ́n ọba ní láyà kùmún illa kama yakumu alladhi yatakhabatu ash-shaytanu min al-mas ọlọ́ni tá a bá gbé wọn dìde ìgbé dìde wèrè náà gbé wọn dìde ọlọ́wọ́n bá ní dhalika bi annahum qalu innama al-bay'u mithlu riba ọlọ́run ni wọ́n ní ṣe bí bísínẹ́sì là ń ṣe wọ́n ìtàn máa sọ pé rìbá kò dáa then àwọn eléyìí da business eléyìí da kí ni yàtọ̀ láàrin méjèèjì ìnáma bẹ́rù mithlu riba tí n bá gbé owó mi fún yàn tá a jọ ṣe partnership lápèjúwe ó lọ fọwọ́ yìí ó fi ṣe business ó dẹ̀ dé ajèrè yóò pin mi léèrè ń bẹ́ẹ̀ náà ni àyíbẹ̀ kọ́ owó mi ti lékún àbí ó lékún ó lékún náà mo gbé owó fún yàn náà ẹni yẹn ni ó fi èlé kún kí ni àtọ̀ láàrin méjèèjì ṣèbí owó lékún bí owó lékún bí ni tabala ń ṣòwò afẹ́kọ̀wò wa lékún la fi ń ṣòwò ẹni tó ń tajà owó ẹ̀ lékún bákan náà ẹni tó yáyàn ní owó èlé òun jókòó ń lé tiẹ̀ ó kówó tiẹ̀ fún yàn ṣùgbọ́n owó tó kó fún yàn ọ̀nà rìbá ni gẹ́gẹ́ bá ṣe padà máa ṣàlàyé fún wa owó tiẹ̀ náà lékún àwọn ọ̀tọ́ ọlọ́run wá wá wọ́n sọ fún anẹ́gbọ́wà muhammad sallallahu alaihi wasallam pé ìnáma ìbẹ̀rẹ̀ omi sílò rìbá ó láà lè ṣe léyìí ó láà lè ṣe léyìí kí ni ìyàtọ̀ láàrin méjèèjì ọlọ́wọ́n bá ní wà hálọ́láhùn bẹ́yà wà hárámọ́ rìbá èyí tí mo lẹ́ lè ṣe yẹn aláàlú lòun rìbá haramu lòun ọlọ́wọ́n bá sọ̀hánà wà tààlà fọmọ jẹ́ àwọn ọmọ ìdọ́ tó mi fanta fọláwọ́ masalaf wá síta ń ṣe fún yìí ẹni tó bá fi lè gbọ́ tó dẹ̀ jáwọ́ níbi ìmọ̀ agbáribá alọ́mọba subhanahu wa ta'ala ni fantaha falawuma salaf èyí tó ti gbà síwájú ọlọ́mọba la ṣàbójúkúrò fún wa amúrú lọ́lọ́ ọ̀rọ̀ ẹ̀dọ́dọ̀ ọlọ́mọba subhanahu wa ta'ala tí wọ́n ọmọ dáadáa ẹni tó bá padà síbẹ̀ tó ní tó wà máa ṣe ń tó tó lóun gbà wá sí tirẹ̀ muhammad ṣe fún sọlọ́lọ́ asálẹ̀ fọwọ́láìka ashabu náà fi ẹ̀ kọ́lìdùn àwọn ọmọ náà tí wọ́n dẹ̀ mọ bẹ́ńbẹ́ lọ gbére kọ́lọ́mọ bá kí ó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa kó yà wá ya ìyá náà so àyà yìí ó le koko lórí ọ̀rọ̀ rìbá gbígbà wọ́n ní kan lára àfa àṣáájú èèyàn kan wá bá ọ̀nà ni imam malik rahimahullah ta'ala èèyàn kan wá bá ìmáàmù yìí ó wá ní òun sọ ọ̀rọ̀ kan ọ̀rọ̀ yẹn ni wọn ò mọ̀ bí òun ti dáràn kan sí kejì kí lọ́rọ̀ náà arákùnrin lọ ń o wa ó wá rí èèyàn kan tó ti mutí ẹnìyẹn ni ó wá ń ríra bẹ́ẹ̀ ló ń fò sókè ó wá wo situation ó pìtì pé ah, eléyìí ló ń fò sókè yìí ló lóun fẹ́ mú oṣù pa látara kó ti mutí tó ti ti ń pa tó ti ń ríra ni ó wá ní òun búra ipe tó bá ṣe pé nǹkan kan ń bẹ tí máa wọnú ọmọ ènìyàn tó burú ju ọtí lọ ìyàwó òun òun kọlẹ̀ ọ̀rọ̀ tó sọ yẹn ni ó fẹ́ fi emphasize wípé ọtí múmu aburú ńláńlá ni ibi tí ọtí mímu máa ń sọ àwọn èèyàn di àbí tó máa ń sọ wọ́n dà irú ẹ̀ láàrí lára ọkùnrin yìí sìn tó fò sókè tó ló fẹ́ mú oṣù pa kò sí nǹkan tó wọnú ọmọ ènìyàn tó burú ju ọtí mímu lọ tó wáyé pé nǹkan ń bẹ tó wọnú ọmọ ènìyàn dára àwọn nǹkan tó burú ni tó ju ọtí lọ nìyí famora àti talik ìyàwó mi mo kọ́ lẹ́ arákùnrin gbà ó ti sọ̀rọ̀ yẹn tán wọ́n ò pé ọmọ ah, pọ́síbù kó ṣe pé nǹkan bẹ tí ó máa ń wọnú ọmọ ènìyàn tó burú ju ọtí lọ kí n lọ ráwọn àfẹ́sì ìfowópamọ́ ìmáàmù malik rahimahullah ta'ala ìgbà tó wá dọ́dọ̀ ìmáàmù malik rahimahullah ta'ala tó sọ̀rọ̀ yìí ìmáàmù ní kó padà wá kó jẹ́ káwọn olùwò olùjẹ́ pé gbà mí àwọn àfẹ́sì wọn ní sáré fún wa lánsá lórí ọrọ̀ torí pé kwẹ́sàn mi ń bẹ tó ní béèrè á béèrè táfà gan lọ ronú pa rẹ yóò tuntun tirẹ̀ yẹ̀wò torí pé kí ni kó mọ́ lọ ṣe ọ̀rọ̀ sọ anabiwa muhammad sallallahu alaihi wa sallam ó ní man mufti abigayri ilmi fa ismu ala man aftahu gbogbo ẹni tí wọ́n bá fún ní fatuwa tó ṣe pẹ́ni tó fún fatuwa kò ń ṣe mọ̀ ló fi fún fatuwa òdo ló ń sọ fún fa ìfúnwó alaman after ọ̀hún ẹni tó fún fatuwa yẹn ló ní ẹ̀ṣẹ̀ yẹn torí pé ọlọ́run bá ní fásitì alu alazikiri gbóntúlá tààlámù tẹ́yìn ò bá mọ̀ lọ́rùn tó mọ̀ sọ yẹn kó o mọ̀ owó owó kókè àwọn tó mọ̀ nìyí àwọn abẹ́yẹ lọ́wọ́ ẹni tọ́rọ̀ kó mọ̀ òun náà dẹ̀ mọ̀ èyí tí ó fi sọ pé òun ò mọ̀ ó tì lójú láti sọ pé òun ò mọ̀ ó sọ nǹkan tí ó kì í ṣe the right thing fún ẹni tó béèrè question lọ́wọ́ rẹ̀ èyí ń gbé lọ olọ́lù bẹ́ẹ̀ anabawa muhammad sallallahu alaihi wa sallam fa ìfúnmu wa alamin aftahu ẹni tó fún fatuwa yẹn ló ní ẹ̀ṣẹ̀ yẹn so arákùnrin bẹ́ẹ̀ lọ imam malik rahimahullah ta'ala ṣé mo kó sí nǹkan kan imam ni kò padà wá lẹ́yìn bí ọjọ́ mẹ́ta arákùnrin yìí padà lọ sọ́dọ̀ ìmáàmù ìmáàmù ní mo tún alukur'ani mo tún wò mo tún wò ọ̀rọ̀ anábì sọ̀lá asálám mo rí i pé ìyàwó rẹ ti dẹni tó kọ́lẹ̀ torí wípé rìbá ó burú ju ọtí lọ rìbá ó burú ju ọtí lọ rìbá náà dẹ́ ṣe kí ni òun náà ń wọ inú èèyàn nítorí pé ní èèyàn náà ń jẹun bó ṣe mutí tí ọtí wọnú ẹ̀ bẹ́ẹ̀ náà ní rìbá ló wọnú rẹ̀ sókè la fẹ́ ló gbélé ìwò ni pé tá a bá wo àyà yìí náà ọlọ́run ọba subhanahu wa ta'ala ní fawulaika ashabu nari òun fi ha khalidu ọmọ náà ni wọ́n tí wọ́n bẹ́ẹ̀ lọ gbére ó wá di pẹ́ẹ́n lórí ìyàtẹ́nìyẹn kọ sí ẹlòmíín bẹ tó ṣe kó ń jẹ rìbá ṣùgbọ́n gbà pé tó ń ṣe ò dá ìròyìn bẹ́ẹ̀ ó wọná àfi pẹ̀lú àánú ọlọ́wọ́n ọba ló kù ṣùgbọ́n yóò padà kúrò nú ẹ̀ ṣùgbọ́n ká mọ̀ pé bá sọ pé yóò wọná kò ṣe na búrẹ́dì là ń sọ ó dẹ̀ ń ṣe iná tá dá láyé yìí bíi sẹ́fúntì ó lé òun ni gbígbóná iná jẹ́ ànámà ló in comparison sí iná ayé yìí ọlọ́run ọba kí ó yà wáyà iná jahannama so ọlọ́run ọba subhanahu wa ta'ala ni fàwọláìka sáàbù náà fi hàn àlùtò tó bá ṣe pé àwọn tí wọ́n ń justify rẹ̀ pé kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ àwọn tó mọ̀ bẹ́ẹ̀ lọ gbére torí pé àwọn ti di kẹfìrí látara rẹ̀ àwọn ti di kẹfìrí látara justification pé kò sí tó burú bí rìbá ìtọ́lọ́wọ́ wálẹ̀ pè ní haramu téèyàn kan bá ní halali ni fakọt káfà ó ti di kẹfìrí ni kọlọmọba kí ó ṣàánú wa bákan náà anabiwa muhammad sallallahu alaihi wa sallam òun náà sọ̀rọ̀ púpọ̀ lórí ọ̀rọ̀ rìbá lára àwọn ọ̀rọ̀ tí wọ́n ní àníbísọ̀lọ́ àsálàm tó sọ bó ti jẹ́ pàwọn àfáà aládìsí míì wọ́n ní kò lálàáfíà òun ni hadith pé dirhamu riba yakulu ahdukum owó àyàlám ashaddu alayhi min sitti wa thalathina zaniya kí ni jẹ dirhamu riba dirhamu riba kó jẹ́ ó burú fún wájú ọlọ́mọba ju kéèyàn ṣe zina ní thirty six times lọ. hadithi sheikh al-albani rahimahullah ta'ala àwọn sọ̀háhà rẹ̀ bákan náà èmi náà tún wà ipe anagba muhammad sallallahu alaihi wasallam ó ní arriba bidowa sab'una baban riba ni ta bá ní ni ama kankani seventy tó lé díẹ̀ àìsàrùhù èyí tó fúyẹ́ jù mithlu àyẹ̀kì àrọ́jù ummahu òun la lè sọ yí pé kéèyàn bá yẹ ẹ láṣepọ̀ eléyìí náà àwọn afa haladithi khilafu bẹ láàrin ara wọn lórí ẹ ṣó sọhí àbíkú sọhí sheikh alalbani rahimahullah ta'ala wọn sọhá eléyìí náà ṣùgbọ́n kókó bẹ̀ ni wípé riba nǹkan tó burú jáì eléyìí ọlọ́run bá subhanahu wa ta'ala ló fi ń sọ fún àwọn mùsùlùmí ìpè kan jáwọ́ bẹ́ẹ̀ ọlọ́wọ́ bá ń sọ fún wa nínú al-Qur'an al-Karim oníyà ayyuhalladhina amanu taqullah ọlọ́ni mo pẹ̀yẹ olùgbàgbọ́ òdodo ẹ páyẹ ọlọ́wọ́ riba in kuntum àṣẹ́kùbọ̀ rìbá tẹ̀ ń jẹ jáwọ́ ń bẹ́ torí pé àwùjọ ilẹ̀ lárúbáwá àwùjọ tó tẹ̀rì sínú ìmọ̀ rìbá ni kánìbù muhammad sallallahu alaihi wa sallam kó tó dé ó tẹ̀rì sínú ìmọ̀ rìbá débi wípé ọ̀nkọ́ anábíwá muhammad sallallahu alaihi wa sallam al-abbas baba abdullahi bin abbas sallallahu alaihi wa sallam lára àwọn tí wọ́n gbégbó orókè ń bi ìmọ̀ gbowó èlé lọ́wọ́ àwọn èèyàn ni. anabiwa muhammad sallallahu alaihi wa sallam níbi hajj ẹyọ kan tó ṣe tí wọ́n ń pè ní hajjatul wada anabi sallallahu alaihi wa sallam wá ń ṣe níbi kútubá rẹ̀ nígbà tó ń bá àwọn èèyàn sọ̀rọ̀ ó ní ala anabi ni ẹ tẹ́tí ẹ gbọ́ fa inna riba aljahiliyati mawdu'un rìbá jàìlíyà tẹ́ ń jẹ gbogbo ẹ̀ńkọ́ àti fagilé rìbá jàìlíyà tẹ́ ń jẹ àti fagilé wà á wọlú rìbá rìbá àkọ́kọ́ àdọ́rùhù rìbá al-abbas bin abdul muttalib rìbá àkọ́kọ́ tá a fagilé òun ni rìbá ọ̀nkùnrin al-abbas radiyallahu anhu a rí pé ọ̀rọ̀ yìí ni kò ń ṣe ọ̀rọ̀ kíni ọ̀rọ̀ táwọn mú fúfú yẹ ẹni tó kọ́kọ́ ṣe kíni tó kọ́kọ́ gba ìbáwí níbi ọ̀rọ̀ rìbá òun ni tari ọ̀nkọ́ anábíwá muhammad sallallahu alaihi wa sallam tí o máa ṣe pé nǹkan yẹn jẹ́ nǹkan tó léwu gan anábí sallallahu alaihi wa sallam ni máa dárúkọ ọ̀nkú rẹ̀ publicly ṣùgbọ́n fẹ́ fi ṣe àpèjúwe fún àwọn èèyàn nípa wípé ọ̀rọ̀ rìbá ìkan tó léwu ni ibi tó léwu dé nìyẹn mi ní kọ̀ láti mention orúkọ ọ̀nkù mi ní gbangba tàkí gbogbo ẹ̀yin mùsùlùmí kẹmọ gbọ́dì torí pé wọ́n máa Abbas rọ́jì aláwọ̀ lẹ́ni tí máa gba rìbá anẹ́sọ̀lá sanwó afẹ́ fi ṣe àpèjúwe wípé rìbá aláàbáàs rìbá ta gbẹ́sẹ̀ lẹ́yìn ó túmọ̀ sí gbogbo àwọn tí Al-Abbas yá ní owó èlé kí ni túmọ̀ ẹ̀ kán mọ́ san èlé rẹ̀ mọ́ kí ni kán san kán san tó jẹ́ principal ojúlówó gangan ni kán san èlé rẹ̀ ẹ̀ mọ́ san mọ́ kí ló dé anamisọ́lá sọ pé kí ni wa awwalu riba adọ́rùhù riba Al-Abbas riba àkọ́kọ́ tí mo àkọ́kọ́ fagilé ó ní riba Al-Abbas radiyallahu anhu sọlọ́wọ́ bá ń sọ nínú àyà yẹn ó ní ayé alladhina amanu púpẹ́ olùgbàgbọ́ òdodo tábà wà Al-Qur'an Karim àrígbẹ́tọ́ wọn máa fẹ́ pàṣẹ kankan fún wa ká ṣe àbúfẹ́ ní ká jìnà sí kankan àmọ́ bọ́ yá ayé alladhina amanu yá ayé alladhina amanu yá ayé alladhina amanu kutiba alaykumus siyam يا أيها الذين آمنوا لا تبطلوا صدقاتكم بالمن والأذى يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم ó túmọ̀ sí pé ẹni tó fẹ́ jẹ́ nínú àwọn alladhina amanu àwọn ṣé ọlọ́run ọba yóò máa mójútó àwọn jìnà sí ọlọ́run ọba yóò máa jìnà sí lára àwọn jìnà sí ọlọ́run ọba òun ni ọ̀rọ̀ rìbá ya ayyuha alladhina amanu ọlọ́run mo pe ẹ̀yin olùgbàgbọ́ òdodo ittaqullah ẹ̀páyọ̀ ọlọ́run ọba wadharu ma baqiya mina riba àwọn àṣẹ́kùbọ̀ rìbá tẹ̀ ń ṣe bọ̀ wá ẹ̀fí ilẹ̀ pátì kúntùm mímí tẹ́ ẹ bá jẹ́ olùgbàgbọ́ òdodo ló fi jẹ́ pé mistake tẹ́lómi máa ń ṣe àwọn òpin bíi pé àwọn sọ̀hábà rẹ̀ wà lọ́la àlẹ́yìn bíbà tó ṣe gbájáwá láti sanmọ́ ẹ̀ ọ̀rọ̀ rìbá jíjẹ àwọn náà ti pass through ẹ̀ rí ọtí mú wọn ti pass through ẹ̀ sọ àwa nìkan kọ́ lákọ̀ọ́kọ́ mọ pásítọ̀ àwọn nǹkan wọ̀nyí tẹ́lẹ̀mí àwa wò bẹ́ẹ̀ ni pé ah, ẹ mọ ohun òfin ẹ̀sìn yẹn ti lé jù bẹ́ẹ̀ ni wípé àwọn sọ̀hábà tó wà nílá àlẹ́yìn àwọn jábọ́ láti sánmọ̀ ẹni àwọn kẹta lè wò pé ó gbalẹ̀ kan níwọ̀ àbàjẹ́ láwùjọ tiwa lónìí àwọn nǹkan wọ̀nyẹn náà ń bẹ láwùjọ títí wọn náà ń gbà yẹn ọtí mímu ni zina ṣíṣe ni tẹ́tẹ́ títa ni torí gbogbo àwọn kan wọ̀nyí ni àyà discourse tó túmọ̀ sí pé àwọn náà ń bá wọn nǹkan tí à ń bá yín sí wọ́n bá yí ṣùgbọ́n yàtọ̀ tó ń bẹ láàrin àwa àtàwọn ni pé àwọn wọ́n adjust bófin ṣe ń dé àwa àwọn tó ń ṣorí kòkó ló pọ̀ ju àwọn tán adjust lọ ìtòdẹ̀pọ̀n wálé òun ni káwa náà máa adjust torí pé àdírẹ́sì tọ́lọ́wọ́ bá ń fún gbogbo wa ní pé ayọ̀ lẹ́dínà àmọ́nù gbogbo ẹ̀yìn olùgbàgbọ́ òdodo ọlọ́wọ́ bá ní takùnlọ́ ẹ̀pá ìwọlọ́gbà wọ́n dàrú màbá kí ẹ̀mí náà rìbá ìkún tó mi ní ní tó ṣẹ́kù nù rìbá tẹ̀ ṣe ń jẹ palẹ̀mọ́ gbogbo ẹ̀ ọlọ́wọ́ bá ní fẹ́ lẹ́m tẹ̀ fọ́álù tẹ́ ẹ bá kọ̀ tẹ́ ẹ ṣe fàdánù bí harbi mi náà láì wọ́n wọ̀ sùn ẹ máa retí ogun látọ̀dọ̀ ọlọ́wọ́ bá ogun ọ̀nà oríṣiríṣi lọ́rọ́ lè gbà gbógun báwọn èèyàn lẹ́mọ̀ gbọ́ pé ẹ̀kọ́nọ́mì kan ó ṣe kí ni ó collapse ẹ gbọ́ pé kìíní kan ẹ̀kọ́nọ́mì melt down ẹ̀mọ̀ gbọ́ oríṣiríṣi àwọn times táwọn èèyàn máa recession gbogbo ẹ̀ àrò ọ̀nà tí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tó fi ń jà wá lógun nìyẹn eléyìí ló ń sọ fún wa wípé ọ̀rọ̀ rìbá nǹkan tó léwu gan ni fẹ́ẹ́ lẹ́mu tẹ fàálù fàdánù bí harbi allah wa rasulillah ẹ máa retí ogun látọ̀dọ̀ ọlọ́wọ́n bá ti òjíṣẹ́ rẹ̀ wẹ̀yìn túbútùn ọlọ́wọ́n bá ní tẹ bá túbá fàlàkùnrin oṣù amọ̀wálíkù píríncípà yín tẹ yẹ èèyàn ẹgbà píríncípà yín padà látọ̀sílẹ̀múnà wà látọ̀sílẹ̀múnà ẹ̀ ní sàbòsí fáwọn èèyàn àwọn èrè náà ní sàbòsí ẹ̀ẹ́dì ṣe àbùsí fún àwọn èèyàn torí pé ńgbà tó bá yáyàn ní owó tó gbé ilé lórí rẹ̀ ó ti ṣe àbùsí fún wọn táwọn èèyàn bá yáwọ náà lówó tán gbé ilé lọ́wọ́ títí ẹ náà wọ́n ṣàbùsí fún ẹ so látàlí mú pọ̀lá tọ̀tọ̀ nù so àyà yìí sọ fún wa aburú tó ń bẹ ń bákan náà ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala tún sọ nínú àyà mi ọlọ́wọ́ bá ní yá yọ ẹlẹ́dínà àmọ́nù pẹ̀lú gbàgbọ́dọ̀ látàkùlù rìbá àdọ̀ráfà ń gbọdọ̀ àfà ẹ má jẹ rìbá ní àdìpèlé àdìpèlé òun ni àwọn alárúbáwá máa ń jẹ rìbá ní àsìkò mẹ́ká lè mọ ibi tí wọ́n tẹ́rì sí dédé nú ẹ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó pàkíyèsí wọn bí báyìí látàkùrò riba ọ̀dọ̀ afán múdò àfàtà ẹ má jẹ rìbá ládìpele tí ẹ túmọ̀ sí pé a lè jẹ rìbá tí ó bá ti kí ń ṣe àdìpele àwọn kan gbọ́ yé lọ síbẹ̀ nínú àwọn tí àwọn bẹnu ọkàn wọn lónìí ìgbésẹ̀ ṣèbí tọ́lọ́wọ́n bá sọ ni wípé ká má jẹ ládìpele tó bá yẹ pé ẹ̀kan náà mo yáyàn lówó tí mo dẹ̀ gba interest sílẹ̀ kan kò sí nǹkan tó burú bí yíyùn ṣùgbọ́n tó bá ti dé àdìpẹ́lẹ́ ìyẹn ni ò dá ṣùgbọ́n àwọn àfẹ́sìn kí kó yé wọn wípé ìsọkúsọ lẹ́ ń sọ àyà ipe ẹ mọ jẹrìbá ó ń àdírẹ́sì situation wọn ni torí pé ńgbà yẹn ni rìbá àdìpẹ̀lẹ́ náà ń jẹ́ kí là ń pè ní rìbá àdìpẹ̀lẹ́ òun pé mo yáàyàn ní owó lápèjúwe sí i mo ya hundred thousand mo ní yóò san one hundred and twenty thousand fún mi lẹ́yìn ọdún kan ọdún kan wá tó ẹni yìí ò rí owó yẹn san ìtẹ́ máa ń ṣe wọ́n á ní owó mi dà owó rẹ̀ tó ń béèrè èló ló ń béèrè yẹn one twenty àwa ni imma ntẹ́kùdí wọ imma ntúrùbí imma ntẹ́kùdí yẹ wọ imma ntúrùbí yẹ ìsìlẹ̀ àkúṣe yìí pé kí ni kò san owó tó yẹ kó san one twenty yẹn wa imma turbiya àbí kó ṣe kí ni kó ṣàlékún so yóò wá di compound interest ní so kò rí san tí o bá tún rí san bóyá sọ pé okay mo tún fún ẹ lọ́dún kan sí twenty thousand tún gorí ẹ tó bá tún tásìkò wáyé náà tí o bá tún rí san kí ni a tún ṣe kí ni a tún gorí ẹ o lè wá ní okay mọ̀ san díẹ̀ ń bẹ́ẹ̀ but yòókù tí o ti san yẹn ní kìnìún amọ̀gùn bá ṣe máa ń jẹ nígbà yẹn nìyẹn ọlọ́wọ́n sọ fún ẹ pé látàkùlù rìbá ọ̀dọ̀ àfà mọ̀dọ̀ àfà ẹ má ṣe kí ni ẹ má jẹ rìbá ní àdà àfà mọ̀dọ̀ àfà so eléyìí òfin yìí wá sọ ó wá sọ dájọ́ lórí in ṣẹlẹ̀ ńgbà yẹn ni kò túmọ̀ sí wípé mọ̀fúnmùlùmùkálàfà gẹ́gẹ́ bí àwọn afọ́ oníṣùkùsùlùfíkì ṣe máa ń pè é opposite understanding ìpè tí o bá ti kí n ṣàdìpele àlìjẹ kò túmọ̀ sí bígbà tó lọ́wọ́ bá sọ pé wà látúkìrì òun fàtàyà ti kún aláìgbèráyè in arábìnrin tàhásùnà àwọn ọmọbìnrin ẹ má fọ́ọ̀sì wọn ṣe zìnà tán àbá fẹ́ ṣe zìnà ní tán fẹ́ wà pálapàla kí ni opposite yẹ táwọn afẹ́ ṣe tó bá wù wọn láti ṣe nìyí ẹ lè ṣe kí ni ẹ lè fọ́ọ̀sì wọn láti ṣe mọ̀ fún mùkálàfà lẹ́lẹ́ rárá fún oníṣòl fíkì ṣùgbọ́n ṣe tọ́lọ́ bá gbà lérò yẹn rárá àwọn àpèjú yẹn ó wà ló fi jẹ́ pé mọ̀ fún mùkálàfà a nílò tá a bá rí tẹ́ksì tó wà sọ̀rí tó ń sọ ìdàkejì nǹkan yẹn gbàtọ́lọ́ lọ subhanahu wa ta'ala ní ẹ má jẹ rìbá ní àdàáfà mùdọ̀ àfà a ní kò túmọ̀ sí pé kí ni a lè jẹ́ tí o bá ti kí n ṣe àdáhàfà mọ̀dọ̀ àfà torí pé ọlọ́run subhanahu wa ta'ala ayọ̀ lẹ́dínà àmọ́nù tọ́kùnlá wàzọ́rù wàzọ́rù mà bá kíyà mìíràn rìbá n tó ṣẹ́kù rìbá ẹ pa gbogbo ẹ tì ẹ gbọ́rọ̀ gbà kankan mọ́ oníkìní wà ìtúntú fọlákùn rúwúsù amúhálìkùn tẹ bá túbá ẹgbà píríncípà yìí ṣé rìbá kankan tó wà lórí píríncípà mọ́ kò sí rìbá ojúlówó yín ẹgbàá látọ̀tìlímún wọ́n látọ̀tìlímún so àwọn àyà yìí ó ń sọ fún wa ewu tó bẹ́ bí rìbá gbígbà bẹ́ẹ̀ náà ni ahadith anabuwa muhammad sallallahu alaihi wasallam tó kí lọ rìbá fún wa ọ̀hún náà pọ̀ gẹ́gẹ́ bí a ṣe padà máa ṣàlàyé fúnra wa insha náà tá a bá ní rìbá ìta ń pè ní rìbá gangan òun lè lé ìta sọ̀rọ̀ ó ní rìbá jàìlíyà rìbá ìgbà ìmọ̀ kan táwọn èèyàn máa ń ṣe ọ̀nà méjì ló gbà wá ọ̀nà àkọ́kọ́ òun ni kí èèyàn ta ọjà fún yàn ó ta ọjà fún yàn ní àwìn àsìkò tí ó sanwó wá tó kò wá rí owó yẹn san yóò wá sọ fún pé kí ni ìmọ̀ àǹtẹ̀kùnléyà ó ìmọ̀ àǹtọ̀rọ̀bìyà ìsídà kò sanwó mi àbí kò ṣe kí ni kò fi àlékún kún ó ti tajà fún ní àwìn àsìkò tó yẹ kó wá sanwó fún tó kò rí owó yẹn san kò rí owó yẹn san ní àsìkò tó yẹ kí ó sanwó yẹn kò rí san ó wá ní ok no problem màá sì fún ẹ ní táìmù sí ṣùgbọ́n wàá fi iye báyìí kún bóyá ó dárúkọ amount kan àbí percentage kan ló fi kún rìbá nìyẹn eléyìí wọn máa ń ṣe ní àsìkò jàhìlíà dáadáa jẹ́mọ́ kí ló jẹ́ ó jẹ́ lówó àyílẹ̀kọ́ ó jẹ́ ní gbèsè ọ̀nà kejì ní ọ̀nà tí mo mention lẹ́ẹ̀kan òun ni pé ó yá a lówó mo ṣe kó tajà fún ó yá a lówó àsìkò tẹ́yẹkẹ́ nìyẹn sanwó yẹn kò wá rí san kò rí san ó wá ní nǹkan tí ó ṣẹlẹ̀ ni pé wọ́n fún ẹ táìmù sí ṣùgbọ́n wàá fi owó kún wàá fi kí ni wàá fi owó kún bóyá amount kan ló mention ni àbí percentage kan ló sọ almuhim onígbò wàá fi owó kún bọ̀ máa fún time ìyẹn náà kí ló ṣẹlẹ̀ gbèsè náà ni bóyá ó jẹ́ lówó túrù kó ya lówó ni àbó jẹ́ lówó túrù pé kí ni ó rajà lọ́wọ́ rẹ̀ almuhim ó jẹ́ lówó eléyìí ni wọ́n ń pè ní riba doyul riba aduyul gbogbo àwọn àyàtà ń kalá tẹ̀kan ìtò àdírẹ́sì jù lọ òun ni ríbà tìlú àlékún tí gun owó èèyàn téèyàn máa gbà lọ́wọ́ ẹni tí èèyàn yá lówó tí ò rí san àbí ẹni tí èèyàn tajà fún tí ò rí san lásìkò tó yẹ kó sanwó yẹn alimuhimu ríbà tìlú now question méjì tí n bá yẹ̀yàn lówó láti ilẹ̀ àti ìpìlẹ̀ o mo ti ya lówó àti ìpìlẹ̀ náà mo lè ti fi èlé kún ṣó fọ́ọ̀lù sí abẹ́lé àbí ó fọ́ọ̀lù sí ṣé fọ́ọ̀lù sí abẹ́rẹ́ mo ní òkè máa yẹ hundred thousand ṣùgbọ́n one twenty wà fi san fún mi kò ń ṣe pé ìgbà tí ó di àsìkò tí ó san tí ò rí san àtìlẹ̀ náà mo sọ pé one twenty thousand tí mo one hundred thousand tí mo yẹ yìí o one hundred twenty thousand naira ni wàá fi sọ fún mi ṣó o kó sábẹ́ àbí o kó sábẹ́ o kó sí abẹ́rẹ́ so lára àwọn nǹkan tí wọ́n máa ń ṣe nígbà yẹn náà nìyẹn lára nǹkan tí wọ́n ń ṣe nígbà yẹn nìyẹn bóyá ó yá lóhùn yẹn láti lẹ̀ or not now question ẹlẹ́ẹ̀kejì ọjà tí yàn ń tà ní hundred thousand naira ọjà tí yàn ń tà ní hundred thousand naira ó wá sọ fún ẹni yẹn tó fẹ́ rà torí pé ni ò ní sanwó fún cash ipe one twenty thousand naira ló wá ta fún ṣó kó síbẹ̀ àbí òkú síbẹ̀ náà eléyìí lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn afẹ́sì kò kó síbẹ̀ in fact àwọn ẹlòmíín náà kọ́lá ìṣùmá lè lórí ìpè kókó síbẹ̀ torí pé ọjà yẹn ni kò tí ì ta fún iye tó bá dẹ̀ wò yàn nìyẹn lè tajà rẹ̀ ọjà ló fẹ́ tà fóònù yìí lápẹjúwe mo lè ta fún yàn kan ní ninety thousand naira bí a torí kó já aládùúgbò mi àbójọ́ rẹ̀ mi that is máa mú price ẹ̀ wálẹ̀ sí iye tí mo máa ń ta fáwọn èèyàn gan so ṣé téèyàn ò bá ní sanwó mi lẹ́sẹ̀kẹsẹ̀ ṣé mo le sọ pé kéé kí increase the price kìíní ẹ̀ eléyìí ọ̀gọ̀rọ̀ àwọn afẹ́sì wọ́n gba ìgbé kò sí nǹkan tó burú ń bẹ́ torí pé kò tí ì ta ọjà yẹn fún tó bá tọjà yẹn fún ní one twenty thousand yẹn tí ò bá wá rí owó yẹn sán gbà yẹn tó wá ṣẹ̀ṣẹ̀ pé a fẹ́ lo táìmù yẹn ipe torí pé òun fẹ́ fún lásìkò sí òun á ṣe kíni òun á fowó kun ìgbà yẹn nọ́mbà pé kíni ó ju ìgbà. gẹ́gẹ́ bí tí mo sọ ipe àwọn afá mi náà kwara ìṣúná lè lórí ṣùgbọ́n ara àwọn afẹ́sìn mi tí wọ́n gbà wípé eléyìí kò ń ṣe ìgbà lára wọn ni sheikh alalbani rahimahullah ta'ala ntí àwọn lè dúró lórí òun náà ni ọ̀rọ̀ anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam tó ní màá bá àbẹ̀ àtẹ́ni fi bẹ́ẹ̀ àti fọláwù ọ̀kàṣù wọn àwọn rìbá màá bá bẹ́ẹ̀ àtẹ́ni fi bẹ́ẹ̀ àti fọláwù ọ̀kàṣù wọn àwọn rìbá ẹni tó bá fi lè ta ọjà méjì that is transactions méjì ó conclude ẹ̀ lórí transaction ẹ̀yọ kan fọlọ́wọ́ ọ̀kan sọ́kùnmọ́ tí ó bá gbowó kó gba èyí tó kéré jù nù prices méjèèjì tó àgbè lórí àwọn rìbá àbí kó ṣe kíni kó gba èyí tí ó pọ̀ jù tó jẹ́ rìbá náà ìtumọ̀ hadith yìí nìyẹn ṣùgbọ́n bó ló ṣe bá àpèjúwe tí a mú wálẹ̀ kan bó ló ṣe bá lọ náà àwọn afẹ́sìn wọ́n gbà yí pé nísìnyí mo lọ́sọ́dọ̀ ẹni tó ń ta fóònù lápèjúwe ẹni ẹ wá ní tó bá máa sanwó sínsìn tó o bá sanwó káàṣì one hundred thousand wa ṣùgbọ́n tó o bá ní sanwó káàṣì tó ṣe pé wàá sanwó létà ní one twenty thousand naira ni o mú wa. gẹ́gẹ́ báwọn àfa àṣàlù ṣe sọ tẹ́ni yìí bá fi lè lè tó má fi lè agree lórí ìkànnì méjèèjì wọ́n ní issue ti clear ó túmọ̀ sí pé tó bá kówó kalẹ̀ cash ló ra nìyẹn tó bá ní kí ok òun àmọ́ mọ́jà lọ ni ó túmọ̀ sí pé kí ni ó fẹ́ so tó má ti agree lórí ìkànnì méjèèjì wípé ok màá mọ́jà yẹn lọ ó túmọ̀ sí pé kí ni yóò san èyí tó pọ̀ jù nínú owó yẹn nìyẹn so ìtàwọn gbé mọ́jẹ̀mú kalẹ̀ òun ni pé wọ́n gbọ́dọ̀ àgírí lórí kan kan tó lọ tọ́ọ̀ bá àgírí tí wọ́n fi lọ nìyí so gẹ́gẹ́ bí alimami al-awza'i rahimahullah ta'ala ṣe sọ tí o ti sá agirimenti yẹn kó gba ètò kéré nínú owó méjèèjì ṣùgbọ́n tó bá ti agree kan tó lọ kò sí problem bí ọ̀gọ̀rọ̀ àwọn àfẹ́sì wọn ṣe tún yẹn however sheikh alalbani rahimahullah ta'ala ni dandan kọ́ ni kéèyàn fẹ́ rajà kájọ agree lẹ́nu mo dọ́dọ̀ ẹni tó ń ta búrẹ́dì nísìnyí mo na hundred eh, kìíní sí hundred naira mo mú búrẹ́dì ṣàpá àjọ sọ̀rọ̀ ṣùgbọ́n wa ti kìíní wa ti wa mo na hundred naira sí òun náà gbọ́ hundred naira mo lọ. so tó bá ṣe pẹ́ ní ta close dáadáa ní ti máa mú búrẹ́dì tí mi sọ̀rọ̀ tó náà ń wò mí tó ń lọ tiẹ̀ tó ń wò mí lọ nìyí kí ni túmọ̀ rẹ̀ ó ti kà á pé kí ni mo fẹ́ ra ní àwọn ènìyàn so àwọn sọ wípé kò ń ṣe dandan kí wọ́n jọ agree tán àbájọ agree tó mú lọ kó gba ntí ó kéré jù tó bá dẹ̀ jọ agree náà ìtò kéré jù yẹn ni kí kó gbà wọn bá jọ àgbí o wọn bá jọ mọ àgbí o ìtò kéré jù ni kó gbà ṣùgbọ́n èyí tí ọgọ̀rọ̀ àwọn afẹ́sì sọ eléyìí òun ni tí ó tẹ̀wọ̀n ọláwọ̀ rà náà ṣe ń pa yí pé ètò wọn pè ní bẹ́ẹ̀wù ajáde bẹ́ẹ̀wù ajáde òun ni credit sale táwọn yẹn bá máa ta lọ́pọ̀lọpọ̀ gbà wọ́n máa sábà ń fi owó kún ọjà yẹn tí ẹni ò bá ti ní sanwó ní ẹsẹ̀kẹsẹ̀ opposite ẹni tó ń pè ní bẹ́ẹ̀ òsálà bẹ́ẹ̀ òsálà òun ni kí èèyàn kí ó kó owó kalẹ̀ ṣùgbọ́n kò sọ́jà lẹ̀ létà ni máa ṣe kí ni ni ènìyàn á ṣẹ̀ṣẹ̀ gbé ọjà yẹn wá fún ṣùgbọ́n kò sí ọjà ńlẹ̀ ẹ̀sìn ṣùgbọ́n òun sanwó kalẹ̀ ó sanwó kalẹ̀ cash kò ń ṣe part payment kò ń ṣe part payment tá a bá san part payment kalẹ̀ níbi tó ń pè ní bẹ́ẹ̀ usala ìyẹn forward eh, sale tá a bá san part payment kalẹ̀ rìbá ni a gbọ́dọ̀ sọ full payment then a máa expect kiri ọjà so opposite yẹ ni bẹ́ẹ̀ ajal bẹ́ẹ̀ ajal ẹni tó fẹ́ rajà ò lówó lọ́wọ́ àwìn lòún fẹ́ rà ṣùgbọ́n jà ń bẹ́lẹ̀ wọ́n wá gbé ọjà fún wọ́n mọ̀ retí kí ni owó lọ́wọ́ ẹ̀ sọ̀sán lè fi owó kún owó ọjà yẹn nítorí pé kí ni nítorí pé kò ní sanwó lẹ́sẹ̀kẹsẹ̀ ìyẹn là ń sọ yí pé ẹnu àwọn àfọwọ́kù lé lórí ṣé rìbá ni àbí kò ń ṣe rìbá ọ̀pọ̀lọpọ̀ ní kò ń ṣe rìbá bẹ́ẹ̀ sálá ìyẹn àrí clear text tánàbí sọ̀lá sàn gbà wọlé ó ní pé mo sanwó ọjà kalẹ̀ ṣùgbọ́n kò sọ́jà yẹn lẹ̀ mo sanwó full ṣùgbọ́n kò sọ́jà yẹn lẹ̀ ṣùgbọ́n níbi ìkẹ́ náà ní ẹni tí ó sanwó sábà máa ń san less than iye owó tí wọ́n ń tajà gángan so ẹni tí ó ń tajà yóò ṣàǹfààní bí owó tán kó fún pé ọjà ẹni sàn ọjà hundred thousand ní bọ́tọ́rí pé ẹni tí ó ń tajà ó nídìí owó yóò gba ó lè gba bí i ninety thousand lọ́wọ́ ẹni yẹn yóò dẹ̀ promise ẹ̀ pé wọ́n á kó ọjà wá fún létà kò bá dọ́dún kan kò bá dọ́sù méjì náà jọ àgbélé lórí yóò kó ọjà wá fún létà so níbẹ̀ yẹn níṣẹ́ owó ọjà yẹn ti dínkù tó ní pé kí ni ẹni yẹn san owó àsanlẹ̀ so the same thing tó bá ṣẹlẹ̀ ní ọ̀dọ̀ ẹni tí òun náà fẹ́ ra ọjà tó ṣe wípé ó sanwó tó pọ̀ nítorí pé kí ni kò ní owó lẹ́sẹ̀kẹsẹ̀ ń sìn ṣùgbọ́n ọjà wọ́n gbé ọjà fún wọ́n gbé ọjà fún náà kí la fẹ́ lòmìnira yìí òun ni pé ká má confuse àwọn nǹkan wọ̀nyí mara wọn ká má mix ẹ̀ mara wọn nìyí lára àwọn issues tó máa ń bẹ táwọn afá máa ń discuss òní ilé ìgbéwò ajá ṣé a lè fi owó kún tàbá fẹ́ ta àfihàn torí pé nìyí ò ní sanwó lẹ́sẹ̀kẹsẹ̀ lára àwọn issues tó máa ń discuss ni ọ̀pọ̀lọpọ̀ afá ní kò ṣe ìbá a lè fi owó kún sheikh albani rahimahullahu ta'ala àtàwọn tí wọ́n support position wọn nínú àwọn tajẹ́ contemporary scholars wọ́n gbà pé kí ni rìbá ni so yẹn jẹ́ iṣu kan lára àwọn issues tí ọ̀rọ̀ rìbá wọ̀ tí àwọn afa tí wọ́n discuss láàrin ara wọn ṣùgbọ́n kókó bẹ̀ ta fẹ́ lò òun ni wípé rìbá jàhílíyà òun ni kí ayé àyàn ní owó bí àtìlẹ́ láti stipulate pé yóò fi èlé kún ni àbí kò ń ṣàtìlẹ́ ìgbàtẹ́ ni òróró sanla ni yóò padà fi kún àbí kátajà fún yàn kí ẹni yẹn kó mọ̀ rí owó san lásìkò tá a jọ ládéhùn àwa torí pé ẹ fẹ́ fún lásìkò sí àwa fi owó àfi lékún eléyìí ni wọ́n pè ní ribal jahiliya olùdàgbà muhammad sallallahu alaihi wa sallam sọ pé ribal jahiliya mọ̀ọ́dúnrún táhtà kọ̀dàmáyé àtẹ̀yìn rìbá jàìlíyà nǹkan tá a ti gbẹ́sẹ̀ lé ni ẹni tá a dẹ̀kọ́ fi jófin òun náà ni ọkùnmi al so láti ọjọ́ yẹn ni àwọn tí wọ́n jẹ ní owó àlékún tó yẹ kó gbà lọ́wọ́ wọn ni ó ti di katana fi fagilé sallallahu alaihi wasallam so capital náà padà dá padà fún principal rẹ̀ òun ni wọ́n dá padà fún náà mo rí pé eléyìí tá ń pè yìí òun ni rìbá tí àwọn báńkì lágbàáyé tí wọ́n ń ṣe rìbá tí àwọn báńkì ń ṣe lágbàáyé lónìí òun ni rìbá jàìlíyà yìí ṣùgbọ́n ara wọn àfa kan tán dìde tán fẹ́ máa justify rẹ̀ pé kò sí nǹkan tó burú eléyìí bísínẹ́sì ni just like in town, táwọn kẹfẹ́rì mọ́kà náà sọ pé kí ní nàmà ìbẹ̀rù mísìlú rìbá eléyìí bísínẹ́sì ni kí náà sọ wọ́n ní ẹ àti ẹ̀gbá ti tẹni tó ṣe pé ebi ń pò tó wà lọ bẹ́ẹ̀ ni tó lówó pé kó yá òun lówó tẹni ẹ̀ wá nílẹ̀ máa yẹ ẹ lọ́ndẹ̀ tàùsàn yìí o ṣùgbọ́n wàá fi twenty thousand kún so eléyìí wọn láwọn gbà pé kí ni rìbá ni eléyìí náà ń pè ní àkọ́rọ́dù ìsìláàkì àsì lóun téèyàn gbà tó fẹ́ fi jẹun ṣùgbọ́n lóun téèyàn gbà tó náà fẹ́ fi expand the business ẹ̀ àwọn eléyìí àkọ́rọ́dù lè ń tájì lóun ta gbàtà fẹ́ fi expand the business wa wọ́n lè fowó kú fẹ́ nìyẹn náà so eléyìí lára àwọn tó kọ́kọ́ sọ ọ́ oni muhammad sayyid tontawi sheikh azi aringa kan òun náà ti takò tẹ́lẹ̀ ṣùgbọ́n gbà tó padà di sheikh azi arin gbà tó jẹ́ mufti ó takò ṣùgbọ́n gbà tó di sheikh azi arin ni ó padà ṣe ìjáza rẹ̀ so lẹ́yìn yẹn ni àwọn tó àwọn mufti tó wá lẹ́yìn rẹ̀ ní egypt gbogbo náà ṣe ìjáza rẹ̀ làwọn èèyàn fi ń refute wọn torí pé ọ̀rọ̀ yìí ni ọ̀rọ̀ tí àwọn fic academies bóyá under oic ni àbí under muslim world league wọ́n discuss yẹ wọ́n dẹ̀ ti agree lórí wípé kí ni rìbá ni rìbá jàìlíyà ni ṣùgbọ́n àwọn kan wọ́n wò pé ah, eléyìí kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ òun ló fi padà sọ pé yìí business ni wọ́n fẹ́ fi expand the business ni wọn eléyìí gbà tó kó wọn àti báńkì ìṣòwò ni bẹ́ẹ̀ lẹni tóun náà gbé owó rẹ̀ lọ sọ́dọ̀ báńkì ẹni tó lọ fowó sí báńkì níta máa ń sọ àánú pé ẹni yẹn ṣe kí ni ó ya báńkì ní ó ṣe kí ni ẹni tó mọ́ lọ sí báńkì àá lọ ṣe kí ni ó fowó pamọ́ níta-mọ́ sọ nìyẹn ṣùgbọ́n ní ti tòótọ́ ẹni tó fi owó sí báǹkì kò fowó pamọ́ ó yá báǹkì lówó ni ẹlòmílẹ̀ ò pé àá bóun mo ṣe yá báǹkì lówó ni èmi àti báǹkì jọ sọ̀rọ̀ pé ká yára lówó náà mo ní kó bá ń tọ́jú owó mi pamọ́ ni na tí wọ́n ń pè ní wàdíà òun ni trust téèyàn fi sí ọdún èèyàn kan ẹ jẹ́ kó yé wa wípé níta bá tọ́jú pamọ́ sọ́dún èèyàn kan ẹni tá a tọ́jú nǹkan pamọ́ sọ́dọ̀ rẹ̀ ni yadu hu yadu amana ẹni yẹn ni aminu ni ẹni tá a fi nǹkan pamọ́ sọ́dọ̀ rẹ̀ ni káàbárí ẹ̀ rí wípé ó jáfara àbónàgẹ̀rẹ̀ nípa nǹkan tá a tọ́jú pamọ́ sọ́dọ̀ rẹ̀ tí nǹkan yẹn bá sọnù ààrẹ rí pé nǹkan ẹgbẹ́ ẹnìyẹn kọjá àlà nǹkan ta tó sọ́dọ̀ rẹ̀ wá lọ sọ́nù àbí kankan ṣẹlẹ̀ sí jẹ́mọ̀ ṣá máa gbà padà bá nígbà padà mo mú owó hundred thousand lápẹjúwe mo kó fún bọ̀dọ̀ alágbájá ní ẹ̀jẹ̀ bá ń tọ́jú owó bọ̀dọ̀ alágbájá rẹ̀ gbà lọ́wọ́ mi ó tọ́jú ẹ̀sùn yàrá rẹ̀ níbi tó sèèfù ní kò ṣe kó kó sí ibi ẹnu ọ̀nà rẹ̀ kò ṣe kó kó síta gbangba ó tọ́jú ẹ̀ síbi tó sèfù bóyá iná wá ṣẹlẹ̀ ilé rẹ̀ wá jó ṣé máa gbó yẹn pa lọ́wọ́ àbúrò ìnígbà ìnígbà torí pé kí ni yájú wú yájú amáàni amáàni ṣùgbọ́n at the same time òun kankan fún rẹ̀ ò ní ráìtì àti iná owó yẹn pọ́pọ̀lọpọ̀ ṣe máa ń ṣe tí ẹ̀kan bá ní máa tọ́jú owó yìí pamọ́ nìyí a sáré ṣe pé n sáré ó yẹ kí n rí owó kan lọ́dọ̀ kí nẹ́ẹ̀sì kìíní máa fi di tá a bá ti ṣe yẹn yádùn wá ti di kìíní yádùn dọ̀mọ́ọ̀nì owó yẹn a gbọ́dọ̀ san padà ó dẹ̀ ti di kìíní ó ti di bí kọ́ńtù àkọ́kọ́ àjàmbá àmọ́nà tó pẹ́ ní yóò sọ fún wa pé kí ni ipa lè lo owó yẹn ṣùgbọ́n kò sọ fún wa pa lè lo àwa lò ó ó ti di di kọ́ọ̀dù náà a sì máa dán owó yẹn padà torí pé kí ni àti transgressing owó yẹn ni ẹ̀kejì tó bá sọ fún wa pé a lè lò ó ó ti kúrò ní kó tọ́jú ẹ̀ pamọ́ sọ́dọ̀ wa ó ti di pé kí ni ó ti di pé ó yá wa lówó tọ́bàdẹ̀ yá wa lówó nìyí ó ti ń sìn ìyàtò lùmọ̀ tẹ́rìtì ìyàtò tọ́mọ̀ ẹni tó bá yáwó lọ́wọ́ yẹn owó yẹn ṣe kí ni yóò dán owó yẹn padà àpèjúwe èèyàn kan yá owó lọ́wọ́ wa bí ó tí wọ́n ń gbé owó yẹn lọ àwa ti gbówó fún tó ti ń gbé lọ àwọn olè bá parí àbá gbowó lọ́wọ́ ẹ̀ ṣé yóò dáwó padà bí ó ní dá padà yóò dá padà ṣùgbọ́n tá a bá ní kó wa tọ́jú owó yẹn pamọ́ nìyí a ní bá wa tọ́jú ẹ̀ ìdó tí wọ́n ń gbé lọ ni ó lè gbà lọ́wọ́ rẹ̀ wọ́n àtàkì ẹ̀ ṣé yóò dá padà bí ó ní dá padà kò ní dá padà náà ẹ jẹ́ àpadà síbi báǹkì ni mo kó owó mi lọ sí báǹkì mo ní mo fẹ́ sèvù owó yìí ni o báǹkì wa jóná àbọ̀wọlé àtàkì báǹkì wọn kò owó báǹkì ṣé wàá sọ pé kọ́dàrú lálọ́ máa ṣe àfọ́n ṣé tí màá sọ nìyẹn màá ní kí ni màá tún fetí fún ẹjọ́ wa ń gbówó tèmi o ó túmọ̀ sí pé mi gangan fúnra mi nìyí mò ń tírìtì báǹkì bí ẹni tó yá lówó ni náà báǹkì náà owó tí mo fún sọ́dọ̀ rẹ̀ ní bó ṣe ń mo ṣe ń kó kalẹ̀ làwọn náà tuntun fi ṣe kí ni wọ́n ti yẹ́ lómi ní rẹ́pọ̀tì yẹn clear so al-asma láti ọ̀gá ìlú àkọ́ yìí kì í ṣe àmì orúkọ tá a fún nǹkan kò yí nǹkan tí nǹkan yẹn jẹ́ padà wọ́n n tó ń a láàrin àwa àti báńkì ni kọ́ńtrákìtì tó ń bẹ láàrin wa kọ́ńtrákìtì lóòlù ni kò ń ṣe kọ́ńtrákìtì trust mi ò bí akíní ẹ̀kẹ́ so owó ta a fi sí báńkì àyà báńkì lówó yìí so gẹ́gẹ́ nǹkan tá a sọ nìyí ẹni tó bá yáyàn lówó ṣó lẹ́tọ̀ọ́ àti gba àlékún ẹ́. Eh? tó bá ti stipulate kó wọn á gbà lékún sí ó ti gba rìbá ọ̀pọ̀lọpọ̀ amúpápá àlegbà interest ti báńkì bá fi so wa reason tán fi sọ fún apá àlegbà nìyẹn torí pé ipò ẹni tó yá báńkì lówó la wà ọ̀rọ̀ mi ò yé ipò ẹni tó yá báńkì lówó so owó tí báńkì bá láwọn fi kún àlegbà ṣùgbọ́n owó táwa bá fún báńkì tó lé lórí owó títí wa ó ti ẹni sìn owó yẹn kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ ló fi jẹ́ pé ẹni tó ń current account ó ti ẹni sìn jẹ́ pé báńkì àmà já sí o ti àbí kankan lórí owó rẹ̀ ìpìlẹ̀ ni pé àbá sọ pé kò sí problem ṣùgbọ́n tó jẹ́ kó jẹ́ problem ni pé owó tó ń kó kalẹ̀ bó ṣe ń kó kalẹ̀ náà ni báńkì yá ẹlòmíì anabuwa muhammad sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ ni láàánà ákìlẹ̀ rìbá wà mú kíláwó wà káàtì náà wà ṣàyẹ̀lẹ̀ ó ṣẹ́bi ilé ẹni tó ṣe pé ákìlẹ̀ rìbá òun ló yáyàn lówó èlé ló ń jẹ èlé tó ń fún wà mú kíláwó àtẹni tó ẹ̀ẹ́nẹ́bù àwọn èèyàn láti máa ṣe kíni láti máa jowó èlé sọwọ́ tí mo lọ ń kó sí báǹkì yẹn tí báǹkì wá fi ń yá ẹlòmíì mò ń ẹ̀ẹ́nẹ́bù báǹkì láti máa ṣe kíni láti mọ yáwọn èèyàn lówó èlé ni tí o bá ń ṣe yẹn ni mi ìbá ti mọ́ ni problem pé báńkì já mi owó mi bá láìfi ṣùgbọ́n owó tèmi náà rí mo tún ẹ̀nẹ́bù èyí mo ń prepare ground fún bẹ́ẹ̀ mi ṣe ń kó yẹn lọ síbẹ̀ lòun fi yẹ́ lómi tó yẹ lọ́mọ arípa àwọn àfọyàwó sọ fún wa yìí pé al-aslu òun náà ni pé àgọ́rọ̀ fowó sí báńkì ìpìlẹ̀ nìyẹn illa li darura aw hajati massa àfitọ́ pé necessity kan pèpè lọ síbẹ̀. Si torí pé wọ́n tó lọ fi sí báǹkì ní òun ẹni bú àwọn báǹkì láti máa ṣe kéde láti máa yáwọn èèyàn lówó èlé ni àwọn ṣèbí ṣe current account mo operate wọn fẹ́ mi wọ́n yẹn wọ́n fún ẹ ṣùgbọ́n ipò mú kí n lo wa so lánàá yóò wọn bá yẹn ní àfi tó wá ṣe pé làlúrí ló gbé èèyàn tí yẹn fi lọ fowó síbẹ̀ so ló fi jẹ́ pé àwọn àfókín advice ẹgbẹ́ mi náà ti wà ní bank account kan kí ló tó nídìí ẹ̀ orílẹ̀ nídìí ẹ̀ tó o bá rílẹ̀ nídìí ẹ̀ haram ní fún ẹ láti lọ okun ẹ̀ eléyìí ni fatwa àti kọ̀ráàrò àwọn fic academies ni under oic ni under muslim world league ni lajna daima ni ayatollah ibarulama ò ní pé o lẹ́tọ̀ àti lọ fowó sí báǹkì tó ń gba rìbá lọ́wọ́ àwọn tó bá yá olówó ni àyàfi tí necessity bá pépè lọ síbẹ̀ kí ni necessity yẹn bóyá tó wá gbóhùn yẹn sí ni wọ́n lè jì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn necessity náà nílfà ìdá ó ń bẹnu àwọn àfẹ́sìn tí àwọn ò gba position yìí sheikh al-albani rahimahullah ta'ala àwọn ò gba pé ká fowó sí báńkì rárá wọ́n ní ta ló fẹ́ ju owó ẹni ẹ̀ wádìí kan tí wàá gbẹ́ àbí kankan tí wàá fowó ẹ̀ síbẹ̀ <laughs> tó lè wọ́n àtàkì mi kọ ìwọ fẹ́ sọ mi tó kó sí fún mi tí wọ́n sọ wípé ẹwọ́n bọ̀ wá mọ́ lówó nígbà ìdúró rẹ̀ tó sí torí náà sheik alibali rahman allah ta'ala wọn ní bank account tó lè jáde láyé wọn ní bank account wọn maintain position wọn torí pé kí ni wọn fẹ́ fọ́ọ̀lù sí abẹ́ mú kìlómítà àwọn àfáà yòókù ni wọ́n gbà pé ẹni tó ṣe tó wáyé pé làlúrí àbí hajj amasa ló ń ṣe pé kò sí nǹkan tí ó burú bẹ́ẹ̀ so kí la fẹ́ ló ń bẹ̀rẹ̀ yìí ó ní pé àwọn kan sọ yìí pé ṣèbí bísínẹ́sì ni wọ́n ń ṣe nísìnyí mo kó mi lọ sí báǹkì gba tí mo kó lọ sí báǹkì báǹkì náà gbowó yẹn òun náà fi ó fi fìnánsì bísínẹ́sì kan ní so ó mẹ́kì owó ń bẹ ó dẹ̀ pín mi lára owó tí tó mẹ́kì ẹgbẹ́ ti analysis yẹn àtànálọ́jì yẹn ẹ mo kó omi sí báǹkì ni báǹkì rẹ̀ gbowó tèmi ni ó fi fún ẹni tó fẹ́ kọ́lé ẹni tó fẹ́ kọ́mí wọ́n dẹ̀ ṣe kí ẹni yẹn náà mẹ́kì owó so ó fún báǹkì ń bẹ́ẹ̀ báǹkì náà dẹ̀ ṣé mi náà ń bẹ́ẹ̀ so wọ́n ní àwọn ìyánilówó tó ń lọ ní báǹkì ìsìn àti ìkó síbẹ̀ kò ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ rìbátẹ́sì sọ. So, ṣùgbọ́n alhamdulillah àwọn afẹ́sìn káàkiri majami fiqhiyya ni wọ́n ṣe rọ́dù fún wọn lórí yìí wípé in tó ń lọ ní báńkì nísìnyí àìlò ríbà jahiliya ríbà jahiliya náà ni náà ẹ̀sọ́ yìí pé kí ọkọ̀ fún wọn yáyàn lówó èlé ṣùgbọ́n ẹni ẹlẹ́fi ṣe business ni kò ẹni ẹlẹ́fi jẹun náà nínú ẹ̀sìn al-ghulum bil algúnum bilgúrù wàlkàràj بالضمان. nítorí wọ́n fẹ́ mú ẹrí èrè ń bi nǹkan ìwọ náà gbọ́dọ̀ máa retí pé tí lọ́ọ̀sì bá wá ẹ̀ẹ́dọ̀ fara gbà náà ni sọlọ mi yé nítorí mú ẹrí ń bi kan tí lọ́ọ̀sì bá wá ẹ̀ẹ́dọ̀ fara gbà náà ni ṣùgbọ́n mi a máa jèrè láì ní sí tí lọ́sì bá ṣẹlẹ̀ ní àmì òsínbẹ̀ o eléyìí rìbá nìyẹn so any transaction tó bá ti lọ ṣe pẹ̀lú ìyẹn kan tó sọ fún ọ wípé principal ẹ̀ ó wà guaranteed gbàpò tí kó sínú rìbá. ah àwọn muslim brothers afẹ́ dá kínní kan lẹ́ni sí tó bá dá lẹ́ni so ẹ̀ẹ́dẹ́gbẹ́ kálukú ayé fi ṣe kínní ní iye kínní kan báyìí làwọn attack ok eléyìí wá kó tiẹ̀ eléyìí lókè gbogbo tó ń ṣàrà kó jẹ́ bí hundred thousand kí n lọ hundred thousand gẹ́gẹ́ bí àpèjú ikú mọ́ pọ̀jù so ó ra nǹkan bí hundred thousand ṣùgbọ́n ẹni tó ní business yẹn tó dá kínní ẹ̀ tó invite sí pé ọkọ̀ sí problem rárá hundred thousand máa pé pérépéré nì wọ́n lè tún jèrè lẹ́yìn oṣù mẹ́ta mẹ́ta àwọn fún ẹ ní twenty thousand lẹ́yìn oṣù mẹ́ta mẹ́ta àwọn fún ẹ ní twenty percent owó tí ó fi kalẹ̀ yàtọ̀ mi láàrin méjèèjì o lẹ́yìn oṣù mẹ́ta mẹ́ta àmọ̀ fún twenty thousand mo fẹ́ kẹ́ ẹ nìyẹn lẹ́yìn oṣù mẹ́ta àmọ̀ fún twenty percent owó tó fi kalẹ̀ lẹ́yìn oṣù mẹ́ta àmọ̀ fún ẹni twenty percent owó tó fi kalẹ̀ rìbá torí pé nìyẹn ti sọ fún ẹ pé kí ni owó tó fi kalẹ̀ wà guarantee kò sí problem ẹ owó yìí nìyí so bí bàtà kó two hundred thousand naira fún ẹni yẹn tó ṣe kí ni tó wá fún wa ní one twenty so tí ẹ̀ka máa invite wa sí bísínẹ́sì kan tó sọ fún wa wípé capital wa principal wa ó wà guaranteed táwa náà dẹ̀ rọ sínú ẹ̀ka máa pàtó kó sínú rìbá so nítorí ẹ̀ kó sọ fún wa òun ni pé tá a bá mú wa ó ti ń sìn tẹ́rẹ̀ bá wà àjọ jèrè náà ni èrè ní àwọn àpè ní twenty eighty fifty fifty seventy thirty twenty eighty sixty forty fifty fifty èrè yẹn gbogbo ọ̀rọ̀ sọ fún wa pé kápítà kò sí nǹkan tó pé kápítà ń bí kíni prọfìtì ni ó sọ̀rọ̀ ní lórí kí ló fà á torí pé ó ṣeé ṣe ká lùzì tá a bá lùzì ìwọ tó gbó kalẹ̀ ìwọ náà fi yẹn rárá tó bá ṣe pé lọ́ọ̀sì yẹn ṣẹlẹ̀ débi pé gbogbo owó ló wọ́ mi òun fi yẹn rárá tó bá ṣe pé díẹ̀ nú ẹ̀ ló wọ́ mi òun fi yẹn rárá nítorí lè mú ẹ yarí oníkó ṣe pé o rẹ́fídẹ́sì pé ẹni tó jẹ́ pátánà yẹn nìyí ó lọ lo owó yẹn sí nǹkan míì àbóṣowó yẹn báṣubàṣu so nígbà yẹn nísìnyí èyí tí wọ́n ń pè ní transgression àbí negligence ó ti wọlé ṣùgbọ́n ààrẹ evidence pé ó lọ lówó yẹn síbòmí nìyí àbá ààrẹ evidence pé kí ni ó wà negligent á ní kọ́dàrú lọ́mọṣẹ́ àfààní náà mọ̀ owó tó bá wa ṣe kíní ẹ̀ ní tó náà jẹ́ partner wa expertise ti tiẹ̀ ní yóò ṣe kíní yóò lose ìgbìyànjú tiẹ̀ gbogbo wàhálà tó ń ṣe olùwọ̀n alúzi bẹ́ẹ̀ èmi alúzi kí ni owó tèmi fi síbẹ̀ tí profit bá dà wá ṣẹlẹ̀ ìgbà tá a ṣe business yẹn tán nìyí hundred thousand tá a fi ṣe business yẹn ó padà di lápèjúwe one hundred and twenty thousand èrè ló la rí yẹn èrè twenty thousand náà lèmi àti ẹ ti jọ àgbí pé tèrè bá wà bóyá fifty fifty la máa pin kò ń ṣe lọ́nà ká pin fifty fifty ntabajọ agree ṣùgbọ́n gbọ́dọ̀ jẹ́ percentage ní àbí ratio la máa fi pín ṣọ́nà mi yé so àwa agree lórí fifty fifty ó túmọ̀ sí pé kí ni èmi àmú èlò kí ni fifty percent twenty thousand yẹn ten thousand òun náà mú ten thousand ṣáàjú fẹ́ tún ṣe business mi tọ́ba tí fẹ́ ṣe mí ni hundred thousand tún ni ẹ̀ e tún ṣe yẹn lọ ṣùgbọ́n tó bá fi lè sọ fún mi pé capital mi wà guaranteed pé kò sí nǹkan tí a ṣe capital mi ìgbà tó wá ṣe bísínẹ́sì yẹn lọ rìrìrìrì kádàrà ọlọ́wọ́ bá sí pé kí ni kí owó yẹn kó drop wá fifty thousand ó wá wá ó wá gbé kalẹ̀ pé ẹ bó ṣe rí wọn ah, ẹ bó la yà fẹ́ sọ̀rọ̀ nípa hundred thousand ẹ wá ń kọ́ ṣàpé fifty ló kú sí bó lè fẹ́ fi fifty thousand kún ṣọ́rọ̀ mi dìé so ẹni yẹn ti ń ṣe kéde ó fẹ́ jèrè ṣùgbọ́n kò fẹ́ lose so tí lọ́ọ̀sì bá wà ó yẹ kí wọn náà lè fara gbà gẹ́gbẹ́ yẹ pé tí profit bá wà wọn náà fẹ́ jẹ́ ń bẹ́ so yẹ làwọn afá ń pè ní algunum bilgoro awil kharaj bidoman ẹni wí ẹ̀ tó bá ti fẹ́ rere ó ti sì fi kún pé tí lọ́ọ̀sì bá wá náà o èmi náà pín bẹ́ẹ̀ màá fara gbà náà kí ni àtọ̀ láàrin ipa sọ pé yẹn o ó sọ fún pé capital wà guaranteed mi principal yẹn wa guaranteed a lè máa fún twenty thousand kún àbí a máa fún twenty percent èrè a twenty percent kún capital yẹn ni kí ni yàtọ̀ yàtọ̀ tó ń bẹ́ẹ̀ ni wípé ẹni tó bá sọ pé a máa fún twenty thousand kún ó tẹ̀ sí capital wa guaranteed principal ó wa guaranteed a máa tún wá fún twenty thousand kún rìbá àti tẹ́tẹ́ ni rìbá àti tẹ́tẹ́ ni ọ̀nà tó fi jẹ́ rìbá ti clear sí wa òun ni pé òun ni principal wa o dúró ní tiẹ̀ kò sí problem rárá sọ ẹni tó yáyàn lówó kí ló bá ṣẹlẹ̀ sówó tiẹ̀ ṣèbí owó rẹ̀ dúró náà ni sọ ẹni sọ ma pé kí ni ó dúró so tó bá fi lè gbèlé kankan tá a jọ àgírílé lórí lórí yẹn ni ó ti kó sínú rìbá ṣùgbọ́n wáyé tí ó tún wá jẹ́ kí ni tẹ́tẹ́ ọ̀nà tó fi jẹ́ tẹ́tẹ́ òun ni pé a lè ṣe bísínẹ́sì ká pé èrè tá a máa padà jẹ kò ní ju twenty thousand náà lọ bí irú ìtàkùn alákòjúwe lẹ́ẹ̀kan tájọ kún tẹ́ ten thousand ṣùgbọ́n tó jẹ́ kó easy fún wa ń bẹ̀rẹ̀ ni pé percentage la fi ṣe é pé fifty percent èrè ni a jẹ́ tèmi eléyìí ní sí twenty thousand la fi ṣe amount la fi ṣe so mo ní ó capital mi wà guaranteed then wà tún gba twenty thousand lé lórí ni ó wá dé ó one hundred and twenty thousand lé àwọn àjọ múra wa lójú ni èmi náà kí n kó gbogbo ẹ̀ à clear ló fi kó gbogbo ẹ̀ ẹ ṣe mo ní capital ó wà guaranteed wàhálà tún mi twenty thousand kún ẹ kí ló máa jẹ́ tèmi tí mo ṣe gbogbo wàhálà ní òkè mi o. Okay, tí wọn pín lè lọ bẹ ok ó ṣe wàhálà ẹ ló dé ó jẹ pé ten thousand ló lékún one hundred and ten thousand ní ni wọn rí ọgbẹni twenty thousand ló ní fi kún hundred thousand yẹn kò tí pé ah ó mọ ẹgbẹ́ ṣe bá ṣe rí kí náà ṣe ah màá gbowó mi o so nísìnyí àṣùọ̀ ṣé twenty thousand tá a lá máa fi kún yẹn ṣáà máa rí jẹ lérè àbá àníjẹ lérè so ìyẹn náà ń pè ní garar ìyẹn náà ń pè ní kíni garar àṣù ọ̀pẹ́sà máa rí jẹ àbá ní rí jẹ mo lè sọ pé màá fún ẹni yẹn ní twenty thousand so garar nìyẹn so ipò tẹ́tẹ́ nìyẹn wa ṣùgbọ́n tó ẹgbẹ́ percentage la fi sọ nìyí kò bá ṣe one thousand naira ní lógún one hundred thousand tó jẹ́ pé níta máa ṣe náà ni pé five hundred five hundred tó pé fifty fifty la ní àwọn àpín ṣọ́nà mi clear so nísìnyí báǹkì tí wọ́n gbowó kalẹ̀ tí ó gbowó kalẹ̀ fún yàn n tó ń bẹ láníyàn títí wọn nípa àwọn yẹ ẹnìyẹn ni kò sí tó kàn wọ́n tẹ́nìyẹn bá lọ ṣe bísínẹ́sì yẹn tó bá wọ mi ṣe báǹkì máa ń ṣàbójú kúrò ní wọ́n á ṣe kí ni wọ́n á gbowó wọn bó ṣe kán ta ẹni yẹn ni ìfọ́n lè ti bèrè fún kólátẹ́rà mi láti pilẹ̀ ẹ má rí pé ní òru àwọn san wọ́n á ta lé ẹni so ó túmọ̀ sí pé kíní yẹn ò lọ bí àwọn àfa yẹn ṣe ń pè olóbi jẹ́ pé báńkì ó ń yáwó èèyàn lówó ni tí báńkì bá fẹ́ ṣe bísínẹ́sì pẹ̀lú àwọn èèyàn ó ní bá ṣe ń ṣe bísínẹ́sì ní Islam algonun bilhoro ìwọ tó bá fẹ́ jèrè o gbọ́dọ̀ rẹ́ di pé tí lọ́ọ̀sì bá wá ìwọ náà ṣe kí ni o fara gbà ṣe pọ́ǹtì yìí so torí pé àárọ̀ olómi tí wọ́n pè wá lórúkọ islam afẹ́dá islamic eh, finance kankanlẹ̀ ní afẹ́ ṣe kíní kankan kamara wọn ni ṣùgbọ́n tẹ́ bá padà wo ń tẹ́ kò yàtọ̀ sí ní tí àwọn conventional banks yẹn ń ṣe ṣùgbọ́n wọ́n try láti exploit wa ní nítorí pọ̀pọ̀lọpọ̀ wa náà mọ̀ ọ́n ìdájọ́ kátàkárà pàtàkì lọ níbi ọ̀rọ̀ rìbá olóńjẹ́ pé lára ìmọ̀ tó yẹ ká wá jù ó ní ìmọ̀ kátàkárà torí pé ìmọ̀ nǹkan tá à ń ṣe gbogbo parí bá a ṣe ń kírun jojoojúmọ́ là ń ṣe kátàkárà jojoojúmọ́ ọlọ́run bá rẹ̀ ti sọ tó sọ nípa ọ̀rọ̀ rìbá nìyí ìlérí ìyà tó ń bẹ́ ń gbé ọ̀rọ̀ rìbá àdàyé máa ṣòwò lójoojúmọ́ nìyí ṣáàtì máa kó síbi ìbá tọ́lọ́ wọn bá ń sọ ó lè mọ̀ bóyá ó kó sí àbó kó sí àfi tó bá mú òfin ẹ̀sìn sọ́ọ́lù jẹ́ pé irú ìjòkó báyìí ni ìjòkó tó pàtàkì púpọ̀ ni torí pé kátàkárà ni tá à ń ṣe ẹlòmínú wa ń ṣe à ń ṣe kátàkárà tí ó fẹ́ tó bí ogún lójúmọ́ ojúmọ́ kan kátàkárà tá ń ṣe ara búrẹ́dì ara eléyìí ara eléyìí ara eléyìí gbóòlà yẹ fẹ́ mọ̀ pé eléyìí tààrà yìí ni àti oṣù rìbá ń bẹ́ eléyìí tààrà yìí ni ìgbóòlà fẹ́ mọ̀ ṣé gbogbo ẹ̀ láwọn kọ́là bá ẹjọ́ kó fẹ́ ra búrẹ́dì ni so bó ní àwọn òfin ẹ̀sìn tó dé ẹ mo fẹ́ ra sim card ni àwọn òfin wo ló dé mo fẹ́ ra tíì ni àwọn òfin wo ló dé ṣùgbọ́n tá a bá ti ṣe inú àwọn òdòkó báyìí ta get àwọn principles principles yẹn ní kálukú ló mọ̀ gbé lọ ah ìmúfẹ́ tẹ̀sẹ̀ bọ̀ yìí ni ah eléyìí wọ́n ti sọ fún wa báyìí báyìí báyìí báyìí fúnra rẹ̀ èèyàn òun náà lè sọ eléyìí bá àwọn eléyìí bá àwọn. so rìbá jàhílíyà òun ni rìbá tí àwọn báńkì tí wọ́n ń ṣe sheikh al-Albani rahimahullah ta'ala wọn mọ sọ̀rọ̀ kan wọn ní ṣé báńkì ń tẹ owó ni ṣé báńkì máa ń tẹ owó báńkì ń tẹ owó báńkì ò tẹ owó ayé ẹ̀kọ́ ni owó tèmi kó lọ sí báǹkì tí wọ́n kó lọ sí báǹkì tóun kó lọ sí báǹkì òun ni báǹkì fi ń ṣe kí ló fi ń sanra òun ni báǹkì ti ń mékì owó títí ẹ̀ ọ̀rọ̀ mi ò yẹ nísìnyí àwọn owó ti tèmi lórúkọ mo fẹ́ tọ́jú owó mi pamọ́ máa fi sí báǹkì ìwọ náà mo ti tiẹ̀ lọ síbẹ̀ lórúkọ mo fẹ́ ṣe kí mo fẹ́ tọ́jú ẹ̀ pamọ́ kò fi síbẹ̀ eléyìí náà fi tẹ̀ síbẹ̀ báńkì akó gbogbo ẹ̀ akó fún businessman kan tó ń fẹ́ ṣe business ni ayálówó èlé ayélujẹ́kọ̀ọ́ o máa gba èlé lọ́rùn tiẹ̀ yóò dẹ̀ fáwọn náà níta ṣe é níbi nǹkan tí o bá gbà lọ́wọ́ àwọn yẹn rẹ̀ sheikh alban rahimahullah ta'ala wọ́n ní kí ló dé àwa mùsùlùmí a ṣe lè parapọ̀ owó yẹn nìyí káwọn àgbẹ̀ fi ṣe business fúnra wa nísìnyí nǹkan fẹ́ ṣe business ó fẹ́ dá company kan lẹ́nu kò rẹ̀ lówó ni ó fẹ́ lọ sí báńkì lọ yá owó owó tí báńkì fẹ́ yá báńkì kan ló ní owó yẹn owó táwọn kan wá kó síbẹ̀ ni wọ́n ní tẹ̀sí bá yé gbogbo wa nìyí a lè parapọ̀ láàrin ara wa náà tó ṣe pé owó yẹn ni à á da àjọ fún ẹni yẹn yóò dẹ̀ ṣe business yẹn tó bá dẹ̀ ṣe nìyí yóò ṣe kí ni yóò pọ̀ wá lérè ń bẹ́ẹ̀ nìyí tá a ti máa jọ agree lórí percentage tá a máa fi pín èrè ìtò súnmọ́ kárí ní èrè yóò ju ìtì báǹkì fẹ́ fún wa ní ìlọ́po ìlọ́po ìlọ́po lọ fine risk wà ń bẹ́ ipò tó bá lose náà wa náà lose ìwé owó wa ti báǹkì ní àwọn aláwọn garanti owó wa ṣùgbọ́n èrè tó máa fún wa yóò kéré àyẹ̀wẹ̀kọ́ so ti báǹkì àwa yá báǹkì lówó ni but kéèsì tí ṣé kì í sọ yìí ṣéèkì pé kéèsì wípé a ṣe partnership pẹ̀lú ọmọ ìyá wa yẹn ni àjọ ní bísínẹ́sì yẹn ni àjọ péré ni tí lọ́ọ̀sì bá rẹwà náà ni àjọ pé kí ni àjọ pé lọ́ọ̀sì yẹn náà ni ṣùgbọ́n kí ló fà tá a lè fi ṣe léyìí òun ni pé kò sí trust lára wa nísìnyí téèyàn kan bá bá lọ báwọn èèyàn lágbèjú ẹ sí pé ah mùsùlùmí ẹ jẹ́ ká ṣe léyìí ẹ jẹ́ ká ṣe kíní kankan táyà bá dán owó yẹn jọ ni èmi náà kàn pé ah, ó yẹ kí n máa lo prado sí o owó àwọn èèyàn tí mo gbàjọ ṣètọ́nà àti fi lọ́pọ̀ pé ah, ó yẹ na ti lè máa lo prado lọ já prado ni ó yẹ kí n náà kan sí lẹ́kì náà màtáyé lọ́rọ́ owó àwọn èèyàn owó àmọ́nà tó ń ni mo ti na nnakuna yóò wá di pé ah, bóò kí ni ẹja tá à ń ṣe yẹn. nǹkan ò lọ dáadáa ní àwọn àti ẹ̀láwọ̀ gbèsè kan tá a jẹ́ sí mùsùlùmí so a fi ń sọ islam lẹ́nu ni so ló jẹ́ pé àmọ́yé àwọn tó pẹ́ra wọn ní islamic kìíní kan nísìnyí tí wọ́n ní ẹ̀dá ẹ̀kọ́ wá ní ẹ má dẹ̀kọ́ fún wọn ní ẹ̀ ní lórí ẹ̀ ní rírù àìgbẹ́sìn yìí àti àìní ìpáyọ̀ ọlọ́wọ́ ọba tó olùsáàmà faru nǹkan báyìí so alcord káyà ni ní owó lápẹjúwe àwọn afẹ́sẹ̀ àmọ́ sọ fún wa pé kí ni ìlànà rọ̀kúdì irfaq lára nǹkan tá a fi ń ṣàánú yẹn ni. tí ẹ̀kan bá ti yá wa lówó tó lóun á gba nǹkan lórí ẹ̀ tájọ agiri ipò wọn á gba nǹkan lórí ẹ̀ ká mọ̀ pé kiri ó ti kó sínú rìbá àwọn kan máa ń ṣe ìṣe kan láwùjọ tiwa náà lèmi àní mo fẹ́ ṣàánú ẹ̀ tó five hundred thousand yìí gbà wọ́n fi ṣòwò ṣùgbọ́n tó bá wá dápa ní tó bá wá láti inú ẹ̀ tó bá wá láti inú ẹ̀ kó fi kó ní tó bá wá láti inú ẹ̀ rìbá ni rìbá ni kò sí nǹkan tó wá láti inú ẹ̀ tó bá fi lè fi kọ́bọ̀ sí kìíní ẹ̀ nìyí ó ti gba rìbá torí pé kí ni alcohol káyáyàn ní nǹkan nìyí min uqud al-irfaq lára àwọn contracts tá a fi ń ṣàánú yẹn kò ń ṣe tá a fi ń make owó ẹ̀dí principle yẹn alqard min uqud al-irfaq káyà yẹn ni owó àbí nǹkan bẹ́ẹ̀ lára nǹkan tá a fi ń ṣàánú yẹn ni kò ń ṣe nǹkan tá a fi ń méèkì owó. sọ̀rọ̀ mi yé náà ó ní kíní kan tó máa ń pè ní bank guarantee àwọn náà ti mú àbí afẹ́ kí báńkì dúró fún wa bank afẹ́ kó dúró fún wa. Bank, nísìnyí a fẹ́ ṣe bísínẹ́sì kan pẹ̀lú èèyàn kan bí a fẹ́ rajà kan lọ́dún èèyàn kan nǹkan yẹn ni àwa la fẹ́ ra lọ́dọ̀ rẹ̀ sọ̀rọ̀ mi yé so àwa ni kí amúbán garanti wa àbí wọ́n fẹ́ gbé kọ́ńtrátì kan fún wa wọ́n dẹ̀ fẹ́ rí yìí sí bí a bí their contract bí abẹ́ hundred million ni company tó fẹ́ release contract yẹn fún wa nìyí ó wá wò kó n kó fifty million kalẹ̀ ah <laughs> ẹni yìí kí la fẹ́ fi ó gbọ́dọ̀ fi kankan dúró ni èyí náà wọ́n bá kò fẹ́ fi dúró ni àwọn láwọn ò lè release owó àfi kárí nǹkan tí ẹni tó máa dúró fún wa abágbọ̀n alọ́ba báńkì báńkì ni mo lè dúró fún ẹ mo lè dúró fún ẹ ṣùgbọ́n tí màá bá dúró fún ẹ màá ṣe kí ni màá gba iye owó báyìí láti dúró màá gba percentage báyìí láti dúró kí lélẹ́yìn ṣé ìbáni àbí ìbáni kọ́ na ẹ bá mi dáwọ ẹ àwọn afáìsìn wọn a máa ṣàlàyé fún wa wọn ní ọ̀kúndù dọ̀mán kọ́ńtrátì garanti pàfẹ́ dúró fún yàn mí ní ọ̀kúndù lè fa lára kata fi ṣàánú yàn mí à ń gbowó lórí ẹ̀ à ní lórí rẹ̀ mí ní ọ̀kúndù lè fa báńkì tó fẹ́ dúró fún wa tí ó bá gbowó lórí dúdú fún wa yẹn kó tó lè wà aláàdì fún àfi kó ṣe pé a ní dèdè owó tó fẹ́ fi dúró fún wa yẹn a ní lákàntì ẹ̀ mi ò gbọ́dọ̀ mi clear nísìnyí wọ́n fẹ́ dúró fún wa lórí kálẹ̀ hundred million ló fẹ́ fi dúró fún wa lọ́dọ̀ company yẹn tá a bá ní hundred million lọ́dọ̀ tiẹ̀ lọ́dọ̀ báńkì yẹn gangan fún rẹ̀ ó wá lóun á dúró fún wa òun á lè gbà kankan ni so irú yẹn ni ó lè gbà kan ìyẹn náà pé wọ́n lè pè é ní service eh, charge tí ó ti yé sí ṣùgbọ́n tó bá yẹ kó máa dúró fún wa à hundred million lọ́wọ́ ó dẹ̀ fẹ́ dúró fún wa lórí hundred million tẹni tá n bá díìlì ó túmọ̀ sí pé tá a bá rí kí ni hundred million àbá lọ ṣòwò báṣubàṣu táyẹ̀ wọn máa padà ní wọn á padà sí ọ̀dọ̀ títí ẹ̀ ó túnbọ̀ sí wọn ló máa produce hundred million yẹn ṣọ́nà mi yé hundred million tó fẹ́ produce yẹn ní ìṣòwò wa ni kò ń ṣòwò wa òun ló lówó yẹn so owó tó bá gbà lórí hundred million yẹn ní èlé mi ní òrùkó clear ṣó torí pé owó ààrẹ ló fi ro owó yẹn san a dẹ̀ ti kọ wípé kí ni alcohol káyà yẹn lówó nìyí mini ọ̀gbọ́dọ̀ lè fa níta fi ń ṣàníyàn so bẹ́ẹ̀ ni bóyá wa lówó ń sin ṣùgbọ́n ti stipulate pé wọ́n á gba percentage báyìí àbí wọ́n á gba amount báyìí so o ti kó sínú kí ni rìbá ṣùgbọ́n tá a bá ní owó lọ́dọ̀ rẹ̀ táwọn ènìyàn bá sọ pé ẹni igbó wa sá lọ o wọ́n padà sọ́dọ̀ rẹ̀ hundred million wa tó wà lọ́dọ̀ rẹ̀ ní yóò release ẹ̀ síta ó túmọ̀ sí pé kò ń ṣe tiẹ̀ ní owó yẹn so tó bá lóun fẹ́ gba commission lórí kíní ẹ̀ nìyí àwọn fic academies wọn ní kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ torí pé kí ni kò kò ń ṣòwò kò ń ṣòwò tiẹ̀ ló fi di owó yẹn san owó wa náà ló lò mo pe point mi clear so wọ́n àwọn nǹkan wọ̀nyí àwọn kankan máa bá yí nìyẹn pàtàkì lọ àwọn àtàwọn ṣàwọn ẹṣẹ kan sí kejì lára àwọn kankan máa rí ni point mi tó tó pàtàkì òun ni wípé ṣé ó túmọ̀ sí pé tá a bá gba àlékún rárá lórí owó tá a yáàyàn ipe gbogbo ẹ̀ náà ni rìbá gbogbo ẹ̀ kọ́ ni rìbá ọ̀nà tí òfin ní jẹ́ rìbá òní ṣe pé àbájọ agree láti rẹ̀ àjọ agree láti tí máa ní òkè hundred thousand yìí mo fẹ́ yẹ ṣùgbọ́n wàá fi san one twenty fún mi àbí máa gba ten percent ẹ̀kún àbí five percent ẹ àbí one percent ẹ àbí zero point five percent ẹ màá gbà kún àjọ ní agreement yẹn rìbá nìyẹn àti yanjú yẹn ṣùgbọ́n kéèsì kan lélẹ́yìí mo yẹ ẹni yẹn hundred thousand ọjọ́ tajọ àgbí pé yóò sanwó mi pé ó rẹ̀ kọ́ hundred thousand mi ó kó lé mi lọ́wọ́ ni ó tún wá tọwọ́ bá kó ó tún wá yọ one thousand naira ó tún fún mi sí ṣé rìbá ni. bọ̀mọ́ ti gbà kọjá nǹkan tí tí mo ya ìyẹn ń ṣe rìbá torí àwọn afáàmà ń sọ gbólóǹkan wọn á ní kúlù kọ́ọ̀dì ìjára náà fàáń fọwọ́rì bàbá gbogbo ìta bá yá yìí tó bá ti mú àǹfààní wá fẹ́ ni tá a yá sọ́ọ̀rì fún àǹfààní wá fẹ́ ni tó yá yẹn fọwọ́rì bàbá ọmọ sọpá dìsí ni bọ̀kù lálàáfíà but ó ń bẹ lọ́rọ̀ àwọn sàábà mi ni ṣùgbọ́n principle ni kúlù kọ́ọ̀dì jáde náà fún yín ẹni lòun taba fún yàn tó mú àǹfààní wá fún lẹ́ndà fọwọ́ rìbá ṣùgbọ́n pẹ̀lú mọ́jẹ̀mú kan mọ́jẹ̀mú ẹ̀ ni pé ó ṣe pé wọ́n jọ stipulate ẹ̀ láti lẹ̀ wọ́n jọ agree lórí ẹ̀ láti lẹ̀ ṣe pẹ́ǹtì yẹn clear tọ́lẹ̀ làwọn afáà mi hàn fi tú principle yẹn wọ́n á tún coin kúlù kọ́ọ̀dì jáde náà fún àánú mẹ́ṣòro tán fọwọ́ rìbá gbogbo lóńtà abáyáyìn tó ṣe pé ó mú àǹfààní tó ti wà stipulated wá ó ti ẹni sí àǹfààní tó wà stipulated ó mú wá fún lẹ́ndà fọwọ́ rí ìbáni ṣùgbọ́n táwọn bá fi kún náà ní tábàlérò pẹ̀lú ẹ̀ lélẹ́yìí táwọn bá fi kún táwọn sọ pé kúlú kọ́rin jára náà fọwọ́ rí bá ìtàgbàlérò náà ni pé kúlú kọ́rin jára náà fọwọ́ rí bá ìtàgbàlérò nìyẹn láfikún wọ́n lè mọ́jọ sọ kánwọ́ kọ bọ̀bọ́n ṣe máa ń ṣe láwùjọ tí wọ́n nìyẹn ṣe pẹ́ǹtì ń kílẹ̀ wọ́n ṣe máa ń ṣe láwùjọ wọn nìyẹn pé a ti mọ̀ láàrin ara wa pé bá ti yáyàn ní lówó ni èmi náà ti ọmọ ẹ̀sùpẹ́tì pé kí ni yóò fi nǹkan kú o ti àti tààrà falẹ̀ lórí ni àti so tí ma bẹ́ yá yín lówó mi yìí láti sọ pé wàá fi nǹkan kún mo ti mọ̀ pé ẹ máa fi kún ẹ̀yin náà ti mọ̀ pé ẹ máa fi kún so a kàn máa jọ gbowó lọ́wọ́ rẹ gba hundred thousand uh, ẹ ní o ẹ ṣe ẹ gbà lọ́wọ́ mi ṣùgbọ́n èmi gan ní ọkàn mi náà pé ẹni àá fi kún ẹ̀yin náà ti mọ̀ pé máa fi kún ṣé ìbá ni so ilé àwọn àfáà sọ fún wa ni almarufi almarufu urfan kalmashuruti shartan almarufu urfan ntẹ ẹ ti mọ̀ láàrin ara yín kalmashuruti shartan bí nǹkan tẹ ẹ ṣe ládéhùn náà nísìnyí ti bá mo fẹ́ ránṣọ nísìnyí fún ẹgbẹ́ àwùjọ tí mo wà télọ̀ kọ́ ló máa bó wu wa òkọ́ ni ó mú bọ́tìnì wa èmi máa mú wu wa èmi máa mú bọ́tìnì wa àwùjọ tí mo wà ni ó so ti bá lọ gbàṣọ fún télọ̀ níbẹ̀ yẹn nìyí tí wọ́n fẹ́ fi tí àwa ń lò tí wọ́n ń lò láwùjọ míì wọ́n fẹ́ fi bá télọ̀ yẹn dín ní mo ṣàkóso fún bẹ́ẹ̀ pé aṣọ tẹ fẹ́rẹ́ yìí ẹ máa san ten thousand láti fi rán ok àjọ àgbèrè ó bá dọ́jú pé mi ah, ẹ tí mo wọ ẹ tí kò bọ́tìnì wa ah, òwú bọ́tìnì bò ó ibi tẹ́mi ti wá tẹ́lọ̀ ló mọ́ ń pòdúsì òwú àti bọ́tìnì ẹ máa gbọ́ nọ́sẹ̀sì ọkùnrin bá mi sọ tó bá ṣe pé láwùjọ titi wọn tó wà àwùjọ yẹn tẹ́lọ̀ pẹ̀lú mọ́ ń pòdúsì òwú àti bọ́tìnì òwú lè jàre ó ní láti produce owó àti bọ́tìnì fún torí pé alìmọ̀ àwùfò rọ́fàn kẹmọ́ ṣe ó ti ṣọ́ọ̀tọ̀ ìtú wọn ti mọ̀ láwùjọ yẹn nìyẹn so ìwọ tó fẹ́ violate nǹkan yẹn ìwọ ló ń try láti yí kíní àwùjọ yẹn padà tó yẹ pé nǹkan tí ò dáná rẹ nǹkan tí ò dáná rẹ máa kà á kún ni so nísìnyí wọn ti bá sábà ìpè tán bá yára wọn lówó nìyí wọn máa ń fi kún ni kálukú ti mọ̀ kò ní ìdíkà ó wá dìgbà tí ó fẹ́ san owó padà ní òun bá ní àwọn òní sanwó yẹn pé wàá sọ pé wàá ṣe expect alájẹ ẹ fi kọ́kọ́ kú kínní ni àjọsọ yẹn tẹ́lẹ̀ náà o ti ń bẹ láwùjọ tó ṣe pé wọ́n ti mọ̀ ọ́ rìgájá sọ pé ṣé nǹkan yẹn bá ṣe rí àwọn àdúgbò kò bá ṣe rí àwọn ó ti ń sìn àṣọ ṣé ó bá ṣe rí àwọn sí o that is àwùjọ yẹn tó ti use money tó wáyé pé nǹkan dáadáa náà ni dáadáa náà ni tó wáyé pé nǹkan aburú ni nǹkan aburú ni so nínú ẹ̀sìn ní táwọn yẹn bá kàn máa dúró síra wọn kókè gba hundred thousand ní ó lè ti mọ̀ pé ní ó dá padà ní one hundred and ten thousand ẹni náà ti mọ̀ pé tó wà fi dá padà ní rẹ so bí ẹni pé wọ́n jọ agree lórí ẹ̀ náà láti rẹ̀ náà ká padà síbi ipe kò ń ṣe rìbá tá a sọ ordinary làbá sọ pé rìbá ni ṣùgbọ́n kíríta sọ pé kò ń ṣe rìbá òun ni pé anábọ̀ muhammad sallallahu alaihi wa sallam ìjọ kan ó yá ràkúnmí lọ́wọ́ èèyàn kan gbàtọ́ fẹ́ dára kún yẹn padà wọn wàá rí i tó dà gẹ́gẹ́ bíi èyí tó yá yẹn tó jẹ́ éjì tó yá so èyí tán rí nìyí ó ju èyí tó yá lọ so àbọ̀rọ̀ fún tó jẹ́ ẹrú àdàmùsọ̀lá sàlám sí ọ̀fìrì ó wá sọ fún ìṣòro ọba muhammad sọlá sọ pé owó orí tó jẹ́ dèdè tẹ yá lọ́wọ́ ẹnìyẹn o àdàmùsọ̀lá sàlám fún ní ìtòrí náà ahsanukum ahsanukum kọlọ́wà ẹni tó dáa jùlọ ẹni tó ṣe pé tó máa ń san gbèsè fáwọn èèyàn ni òun náà tún máa ń ṣe dáadáa fún wọn bọ̀kánibọ́jọ àgírí lórí ẹ̀ láti pilẹ̀ yóò ṣe kiri yóò jẹ́ rí báyìí ṣùgbọ́n tá a bá agree lórí ẹ̀ láti pilẹ̀ tó ṣe pé ó kàn wu ẹni tó yá owó lọ́wọ́ èèyàn láti fi kún eléyìí ó kì í ṣe rìbá mọ̀ pé lè clear náà ṣé ẹni tí ayálówó ayálò hundred thousand àwa yá ní hundred thousand ṣé a lè gba ninety nine thousand lọ́wọ́ ẹ̀ tí ó bá dá padà aya ní hundred thousand ṣá lè gba ninety nine thousand padà lọ́wọ́ ẹ̀ instead of hundred thousand yẹn na ṣé rìbá ni àbí rìbá kọ́. náà ní ìtò tẹ́wọ̀ kò ń ṣe rìbá àwọn afáàmì pé rìbá bí ibn hasbi landalusi ṣùgbọ́n ìtò tẹ́wọ̀n tí ọ̀pọ̀lọpọ̀ àwọn afá àṣáájú wà lórí ẹ̀ kò ní pé kò ń ṣe rìbá torí pé ẹ̀tọ́ rẹ̀ ni ó dúrọ́pù ẹ̀ fún ẹni yẹn a máa ń pe kìnnìkan ní dá wàtà àjẹ dá wàtà àjẹ èèyàn tó jẹ mí lówó ni bóyá ní owó yẹn yẹ kó san láàrin oṣù mẹ́ta in three months time ló yẹ kó san owó yẹn mo á lọ bá one hundred thousand tó jẹ ní ẹni fún mi ní ninety thousand kó fi yókù lẹ nísì bí lẹ́yìn bí ọ̀sẹ̀ kan bọ́sẹ̀ méjì mo lọ pé ṣé mo lè ní ninety thousand owó yẹn ni kó fi yókù lẹ ṣé rìbá ni so wọn á ní kò ń ṣe rìbá so eléyìí ni wọn pè ní dọ́à wọ́tà àjà yọkúrò nínú owó tó jẹ mí wọ́tà àjà dẹ̀ sàn yòókù àsìkò tájọ àgírílé lórí kò tí ì tó ṣùgbọ́n kí ni yọkúrò nínú owó yẹn san fún mi nísìn náà ó ní kíní kata máa ń ṣe táwọn báńkì máa ń ṣe èèyàn kan nísìn wọ́n fún ní ṣẹ́ẹ̀kì wọ́n fún ṣẹ́ẹ̀kì kò dé tẹ́lẹ̀ check hein? hundred thousand náà ni possessed check yẹn ó dẹ̀ wo kóun fẹ́ ah, eléyìí ma oṣù mẹ́ta náà kọ sí rẹ̀ a lọ bá báńkì ní pé ó ní check yìí ni ìrìnlẹ̀ máa já kúrò mẹ́ẹ̀ tẹ́ máa fún mi sùn ẹ́ àwọn yóò kéye hundred thousand check tó mú wá a máa tètè san fún ẹ ṣùgbọ́n a fi fún ẹ ninety thousand ṣé rìbá ni àdúgbò ṣe rìbá náà kò ń ṣe rìbá tabali kò ń ṣe rìbá kílódé tó ń ṣe rìbá tabali rìbá ni kílódé tó ń jẹ́ rìbá. náà rìbá ni ọ̀nà tó fi jẹ́ rìbá òun ni pé kí ni ṣẹ́ẹ̀kì yẹn ní àwìn ni ṣọtiyé sóyin táwọn ṣe ń sin òun ni wípé wọ́n yá wa lówó ni eighty thousand kókó kalẹ̀ yẹn wọ́n ṣe kí ni wọ́n yá mi ní wọ́n yá mi ní owó yẹn sóyin tèmi á fi san padà fún wọn ní hundred thousand tó wà nínú ṣẹ́ẹ̀kì yẹn. ntí mi àfi san padà fún ọ lọ́lẹ́tọ̀ ọ̀rọ̀ tó wà lóṣẹ́ ìlú so àwọn yá mi ní eighty thousand wọ́n á fi gba hundred thousand tó wà nínú ṣẹ́ẹ̀kì yẹn so àwọn oríṣiríṣi tábà ń ka àwọn transactions tó jẹ́ nǹkan ìbá ó kọjá ti rẹ́rẹ́ ẹ lè ka more than hundred thousands lórí ẹ̀ torí pé ọjọ́ ṣe ń gorí ọjọ́ tóṣù ń gorí oṣù tọ́dún ń gorí ọdún òun ni àwọn èèyàn ń jòkó ni wọ́n mú àwọn oríṣiríṣi products wá nípa ọ̀rọ̀ business bẹ́ẹ̀ làwọn àfáà ń jòkó sí làwọn náà ń yẹ owó èwo ló bá mú èwo ni ò bá mú náà lára àwọn nǹkan tó pàtàkì ká mention òun ni tí wọ́n ń pè ní higher purchase mímọ̀ bí arẹ́ nǹkan tó lè sọ fún wa kí tẹ̀ ni wọ́n ń pè ní higher purchase àbí kí ló ń gbọ́yé nípa higher purchase kí ẹ̀ka ṣàlàyé fún wa nítorí pé ní higher purchase náà. wọ́n gbé ọjà fún wa ní àwọn. ok wọ́n gbọ́jà wa láwìn. lápẹ̀rẹ̀ one thousand ni wọ́n ra ọjà yẹn. náà rọ̀jà. wọ́n wá gbé fún wa pé ó wà máa one hundred twenty thousand tí tí ó fi dá padà fún un. náà gbé ọjà fún wa ní hundred thousand hundred thousand náírà àbí àwọn la máa fi san one twenty thousand padà so higher purchase higher purchase ni yẹn Eh? installment payment ni yẹn náà tó bá ń sọ̀rọ̀ nípa higher purchase ẹlòmíà kọ́ ló mi mí á ní ṣé higher purchase ṣé ó wà permissible táfà o ní ó wà ṣe mistake tó bá ní kó wà permissible náà ó ṣe mistake torí pé oríṣiríṣi àwọn ọgbọ́n oríṣiríṣi ni àwọn èèyàn ń dá sí nǹkan tó pè ní higher purchase so àánikẹ́ni yẹn ṣàlàyé tó gbà lérò pẹ̀lú higher purchase ìyẹn là á lè fi dájọ́ lórí ètò ń bèèrè lọ́wọ́ wa torí pé oríṣiríṣi àkàlà àwọn fi kún náà lè yọ kúrò ṣùgbọ́n tó máa ń sọ ayọ̀ purchase ní ọ̀nà méjì ní sábà máa fi ń wò ọ̀nà kan òní bí orúkọ yẹn ṣe sound ayọ̀ eh? purchase ayọ̀ purchase Oni pé nǹkan yẹn máa bẹ̀rẹ̀ pẹ̀lú tí wọ́n ń pè ní ayọ̀ gbígba ayọ̀ kan ààrẹ ti yóò wá parí pẹ̀lú kí ni purchase pẹ̀lú kíni purchase purchase ní kára aya ní ká aya rẹ kíni méjèèjì yìí ni wọ́n jọra ni ṣùgbọ́n ọ̀tọ̀ọ̀tọ̀ ni kíni wọn òfin tó de aya kọ́ ló de purchase òfin tó de aya kọ́ ló de purchase lápèjúwe èèyàn kan fi ṣe rent ó ń ṣiṣẹ́ renters mo lọ rẹ́ǹtì chairs mo rẹ́ǹtì ẹ̀ lọ́dọ̀ rẹ̀ ta ló ní chairs ẹni tó ní àbí ẹni tó kó chair fún mi lónìí chairs mi èmi kàn fẹ́ ṣe àǹfààní bí chairs yẹn ni èmi kàn kọ́ mo ní chairs èmi lọ rẹ́ǹtì èmi fẹ́ ṣe àǹfààní bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹni tó ní chairs lónìí náà tí chairs yẹn bá ní problem tí ó kì í ṣe pé mi tí mo lọ rẹ́ǹtì ẹ̀ ni mo wà negligent àbí ni mo transgress ní ta ló máa tún ṣe ẹ̀sìn yẹn ṣe ẹni tó ní náà èmi mo ní shares nísìnyí mo ní mo ra mo ra shares mo ra àwọn shares yẹn tables nǹkan kan mo ra wọn ó wá bàjẹ́ ta ló máa tún ṣe èmi tí mo ra ni so èmi tí mo rẹ́ǹtì nǹkan kọ́ ni màá tún un ṣe àbí tó bá yẹ pé ẹ̀rí wà pé mi mo bàá jẹ́ lókùn fún èmi tí mo rẹ́ǹtì nǹkan kọ́ màá tún un ṣe ẹni tí mo rẹ́ǹtì nǹkan lọ́wọ́ ẹ̀ lónìí òun ló máa tún ṣe ṣùgbọ́n purchase ẹni tó purchase nǹkan òun ló ṣe kí ni ni ó mọ tún yóò mọ tún ṣe sọ á rí i pé òfin tó dè òfin ọ̀tọ̀ọ̀tọ̀ ni now a ní aya purchase àwọn afẹ́sìn aṣọ fún wa pé kí ni ó máa jẹ́ owó méjì lu ẹyọ kan ṣé láti hadith ẹ̀kan yẹn ni màbá àbẹ àti nífìbẹ́ àti ìfàlọ́pàá ọ̀ká sọ ma orí bá ẹni tó bá ṣe owó méjì sínú ọjà kan ní fàlọ́pàá ọ̀ká sọ orí bá kó mú ìtókéré jù àbí kó mú kó mú rí bá àdífihàn á rí lu bíbá ìdádánsìn ṣẹ́rí àwọn èèyàn máa ń fi àwọn nǹkan wọn máa fi rẹ́ǹtì ṣùgbọ́n wọ́n rí pé àwọn nǹkan yìí ní ó máa ń tètè ń bàjẹ́ ní àwọn ilẹ̀ europe àwọn wò pé ẹjẹ́ ká dọ́gbọ́ kan àwọn táà fi nǹkan ìrẹ́ǹtì fún a lè sọ fún wọn pé lẹ́yìn ọdún báyìí kìíní ìmá di ti yìí ṣùgbọ́n nísìnyẹn rẹ́ǹtì ẹ̀ ni ṣùgbọ́n lẹ́yìn ọdún báyìí nìyí títí yín ló máa jẹ́ ṣé pé nìmi ń kílẹ̀ tá a bá sọ bẹ́ẹ̀ fún wọn wọ́n lè lo nǹkan yẹn dáadáa wọn nílò rọ́ọ̀fù ṣùgbọ́n bí tí pírọ́blẹ́mù wà ní pé kíní yìí ẹ̀yìn lẹ́ni ẹ̀rẹ́ǹtì ẹ̀ni ó túmọ̀ sí pé kíní ẹ̀yìn kọ́ lẹ́ni àyíbẹ̀kọ́ ni ó túmọ̀ sí pé kí ni èmi tí mo ní màá mọ́ tún ṣe abẹ́ẹ̀kọ́ ṣùgbọ́n wọ́n pé ìwọ ló tún ní o ìwọ ló ní ó túmọ̀ sí pé kí ni ìwọ mọ́ tún ṣe so wọ́n tìrìtì ẹ̀bẹ́ ni pé ó rẹ́ǹtì ẹ̀ wọ́n tún tìrìtì ẹ̀bẹ́ ni pé ó rà àwọn apá méjì papọ̀ láti láti kìlì láti kìlẹ̀ higher purchase o higher ẹni o lè tún purchase yẹ ah bó máa ṣe higher nǹkan máa tún purchase at the same time nítorí mo wáyà ìbí lẹ́ẹ̀kí mọ́ tún wọ́n lẹ́ẹ̀kó mọ́ tún ní tí mo bá pọ̀ tí èsè ní lẹ́ẹ̀kí tún ní so wọ́n fi kí ní ẹ̀sá fún responsibility ti tiwọn so àwọn oníṣe kankan lórí ẹ̀ ṣùgbọ́n at the same time wọ́n dùn wá ní àǹfààní páwàlá ni àléṣe bí ẹni páwàlá ni tá a bá lọ́wọ́ san bó ṣe ká san àwọn rẹ́ǹtì ẹni wọ́n á gbà lọ́wọ́ wa padà kí ló ń gbà lọ́wọ́ àgbọ̀kọ́ lónìí bọ́tí nǹkan yẹn bá bàjẹ́ tó ṣe kó ní fọ́ọ̀tì àtiwọ́ ló so ìtàn pè ní air purchasing yẹn so ìgbà tí kìíní ẹ̀ jáde síta ní àwọn àfẹ́sí ní àrìbá lélẹ́yìí rìbá ní eléyìí two transactions in in one ni so wọ́n bẹ̀rẹ̀ sí wọ́n bẹ̀rẹ̀ sí dọ́gbọ́n oríṣiríṣi sanfa wa sọ fún ọ pé etí ò ní jẹ́ kó jẹ́ rìbá òun ni kó ṣe pé promise pé ẹ máa tà á fún ìyẹn kó má wà binding promise pé òun ló ní that is nísìnyí o àmọ́ treat ẹ bẹ́ẹ̀ pé kí ni ó rẹ̀ tiẹ̀ lọ́wọ́ yín náà ni tó bá ní fọ́ọ̀tì tí ó ṣe mọ́ ló wà negligent fún kan yẹn ilẹ̀ máa tún ṣe ọ̀rọ̀ purchase yẹn ẹ mọ́ ti mú yẹn wá ń sìn ẹ jẹ́ àparí ọ̀rọ̀ lísì tó wà ńlẹ̀ nù ọ̀rọ̀ àyà tó wà ńlẹ̀ then ẹ mọ sọ wípé àdéhùn pé ó máa rà á lọ́wọ́ yín ẹ̀ ní ẹ mọ ti mú wọn sí tẹ bá sọ ń gbilẹ̀ kò wà binding on tí nígbà tá a bá tó parí gbogbo eléyìí ẹ ṣẹ̀ wá ṣe kí ẹ ṣẹ̀ wá sọ̀rọ̀ nípa pé ẹ fẹ́ tà á fún so ẹni kan ti wó ọgbọ́n tí wọ́n gbé tán gbé wá ní àwọn afá ti wó kìíní ẹ̀ so àwọn kan ó ah, kí la lè ṣe ó kẹ́ ẹ ká sọ pé wà binding lórí èèyàn kan that is káwọn sọ pé okay àti sílì contract yẹn láti lẹ̀ ní tí mo ń tọ́ láti sọ ni mo lọ́mọbìnrin kan mo sọ fún yín pé ọmọbìnrin yìí ó ah, mo fẹ́ fi fún ẹ gẹ́gẹ́ bí ìyàwó kí ó ti di ìyàwó kí ló máa sọ di ìyàwó ẹ àkùn bóyá àkùn ṣe máa sọ mo ní ọmọ mi yìí fi fún ẹ níyàwó ẹni kò tí ì dìyàwó ìgbà wá dìyàwó tẹ́ni ẹ bá sọ pé kí ni òun náà mo sọ pé èmi ti sọ pé mo fi fún ẹ tóun náà bá ṣe kí ni tóun náà bá ní mo gbà á ó ní mo gbà á mo fọmọ yìí fún ẹ pàtì kan mo gbà á ó ti ń sin pàtì kejì nìyẹn dẹ̀nà àwọn ẹ̀rí ẹlẹ́rìí méjì kankan yẹn ó wà mẹ́ àkùṣe kí ni ó ti sọ láti ìgbà yẹn ó ti di ìyàwó rẹ̀ ṣé yẹn clear mo fi ọmọ mi fún ẹ mo gba àdàrà rẹ lẹ́rìí tán bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ó ti dìyàwó rẹ láti gbọ́n yẹn lọ so kìíní yìí hire purchase ni mo tà á fún ẹ mo rẹ́ǹtì ẹ̀ fún ẹ mo tún tà á fún ẹ èmi náà ṣe kíni mo gbà pé mo rẹ́ǹtì ẹ̀ mo dẹ̀ ṣe kíni mo tún rà ṣe àpá ti parí àti parí méjèèjì àti rẹ́ǹtì àti purchase àti parí ẹ̀ láti ilẹ̀ ṣùgbọ́n wọ́n ok tó wá ṣẹlẹ̀ ni pé ok ẹ kìíní yìí mo rẹ́ǹtì ẹ̀ fún ẹ mo rẹ̀ tó ṣe kí ni màá tún ta fún ẹ ọ̀ràn yẹn ni láti ṣe kí ni láti ta fún ẹ wọ́n ní tẹ́nì kejì ò bá sọ wípé ẹ èmi ọ̀ràn yẹn ni láti rà ó kàn ra mú títí àyà yẹn nìkan wípé mo gba ti àyà bọ́ títí purchase yẹn mi mi fọwọ́ sí pé màá rà ni but èmi èmi ni mo fọwọ́ sí pé màá tà eléyìí ni àwọn mọ́ṣíbọ̀ fíkì ìsìlámi ni wọ́n agbèrè lórí pé wẹ́ ẹni tó sọ pé wà binding lórí òun ni kátìrìtẹ̀ pé wà binding lórí ẹ̀yìn tẹ́ni tí ò bá padà tà á fún mọ́ kánípẹ́ ni ẹ ti kó sáwọn gbèsè kan nìyí ìsídà kó dán owó rẹ̀ padà wo àwọn gbèsè kó compensate ẹ̀ fún gbèsè tó kó sí àbí kó tà fún ṣùgbọ́n àti ìparí contract yẹn torí pẹ́ẹ́nì kejì ò tí sọ pé kí ni òun gbà so tẹ́nì kejì bá gbà á láti parí contract ìyẹn rẹ̀ ni yóò mú okó sínú rìbá ṣùgbọ́n àwọn àfẹ́sìn míì bí ṣe mú báàsì ní ibùdó sẹ́yìn alalbani alfauzan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni wọ́n ní rárá kódà kò gbọ́dọ̀ sọ wípé ọ̀ràn yẹn ni fóun láti tà á fún àbí kíkejì sọ wípé ọ̀ràn yẹn ni láti rà á that is ṣe wípé èèyàn kan ní wọn ní aṣọ kò wà binding náà ni kán parí ọ̀rọ̀ ayé àtànfẹ́ ṣe tán bá parí yẹn kẹ́ ṣe wá lọ bí purchase ṣùgbọ́n pa máa ṣàdéhùn kan tí ó wà binding láti lẹ̀ ìfọgbọ́n ṣe ni ṣe òwò méjì lórí ẹyọ kan nìyẹn náà táàmì ìgbà sọ pé òkè èmi àrà èmi àtà àméjì ọsọ lórí kíni ìtọ́wálẹ̀ pé kíni kíni àyà tó lóun fi àyà fún táàmì ìgbà sọ nìyí sọ àwọn afa yẹn ni wọn kò lórí wípé rìbá ni àti ìtàntẹ́yìn òní òun nìkan yẹn ṣùgbọ́n àwọn afa kan táwọn gbà wípé kò sí nǹkan tó burú ń bẹ́ẹ̀ torí pé àdéhùn ó yẹ kéèyàn máa pé àdéhùn ọ̀ràn yẹn ni kéèyàn pàdéhùn ṣùgbọ́n àwọn afa yòókù fún wọn lésì pé ká pé àdéhùn ìpìlẹ̀ ni pé mustahabu ni kò ń ṣe ọ̀ràn yẹn ẹgbọ́n mi yé dáadáa kápẹ́ kéèyàn ṣe àdéhùn kó dẹ̀ ní lẹ́mìí pé kí ni òun ò ní ṣe òun ò ní pé àdéhùn yẹn orí bú ni nínú islam ṣùgbọ́n nísìn mo ṣàdéhùn pé máa ṣe nǹkan báyìí mo ṣàdéhùn pé máa ṣe nǹkan báyìí ṣùgbọ́n àwọn ìdíwọ́ kan òde rí ṣe mọ́ ṣẹlẹ́ṣẹ̀ ni mí so ìtàwọn afáyẹn sọ nìyẹn that is èèyàn lè sọ pé wọn á ṣe nǹkan kó promise pé wọn á ṣe nǹkan tí ìdíwọ́ ò bá jẹ́ kó rí ṣe mọ́nì yìí <laughs> ọlọ́wọ́n bò ní jẹ́yìn àǹtò yẹ unlike ẹni ṣe pé ó promise pé wọn á ṣe nǹkan ṣùgbọ́n nínú ọkàn rẹ̀ ó mọ̀ pé wọn ò ní ṣe nǹkan yẹn eléyìí ẹlẹ́ṣẹ̀ lòun tiẹ̀ nísìnyí mo promise pé màá ra nǹkan yìí tí ì o ti sì torí ìdíwọ́ kan kò dé kí n ra mọ́ nìyí so kí lè fẹ́ fọ́ọ̀sì mi fún láti ra nǹkan mí ìpadà ní agbára àti ṣe nǹkan ẹ̀mọ́ kò ṣe pé mo ní lẹ́bi tẹ́lẹ̀ pé mi ní ṣe so eré àyè làwọn fi ń wò náà àwọn òwò kan bẹ́ẹ̀ tó lọ ní nàìjíríà láìpẹ́ yìí náà ni nípa owó àwọn nǹkan báyìí tó ṣe pé ó wà binding lórí both sides láti ra nǹkan yẹ so eléyìí ni lára àwọn rìbá so ó lè wá síbi èmi náà tí wọ́n pè ní bẹ́ẹ̀ olùmọ̀rọ̀ bá a bẹ́ẹ̀ olùmọ̀rọ̀ bá a èyí tá a sọ tẹ́yìn wọ́n pè ní alìjára tó ní tẹ̀híyà tó ní tẹ̀mílẹ́kì higher purchase na higher purchase kejì òun ni kó ṣe pé ẹni yẹn yóò ra nǹkan yẹn kọjá èyí tí wọ́n ń ta gẹ́gẹ́ bí ọmọ ìyàwó aṣèṣọ lẹ́ẹ̀kan iye báyìí ni wọ́n ń ta ṣùgbọ́n torí pé kò ní kó owó kalẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ yóò mọ sanwó yẹ díẹ̀díẹ̀ ní an installment so yẹn náà wọ́n máa ń pè ní higher purchase lọ́dọ̀ àwọn òyìnbó náà ṣùgbọ́n nínú islam bẹ́ẹ̀wù ajálẹ̀ ni wọ́n máa ń pè àbíkẹ́ pé ní bẹ́ẹ̀wù tẹ́kisìtì tó bá ṣe pé owó yẹn díẹ̀díẹ̀ ló ń san wọ́n á pè bẹ́ẹ̀wù tẹ́kisìtì tó bá ṣe pé ẹ̀kan náà ló máa san ṣùgbọ́n lọ́jọ́ iwájú ló san wọ́n á pè ní bẹ́ẹ̀wù ajálẹ̀ So every Be'u Taksit is Be'u Ajal, but not every Be'u Ajal is Be'u Taksit. Be'u Taksit ni ẹ máa sanwó díẹ̀díẹ̀ ni, ṣùgbọ́n owó yẹn náà kò ń ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́ máa san díẹ̀díẹ̀ ni, ó túmọ̀ sí pé ẹ máa dìfẹ́ sísanwó yẹn náà fi pe oní Be'u Ajal. So eléyìí lára àwọn transactions tó ń bẹ ni torí àsìkò ní a nílé fẹ́ lójú kọjá báyìí, ṣùgbọ́n rìbá mi náà tún bẹ́ẹ̀ kí n sọ ẹ náà ní ṣókí òní tí àwọn àfáǹpẹ ní ribal buyur ribal buyur èyí tá a sọ tán sí náà pè ní ribal duyu ribal duyu òun ní ṣe pẹ̀lú gbèsè ó ní ṣe pẹ̀lú gbèsè yẹn ribal duyu ó lè jẹ́ pé gbèsè túrú pé èèyàn yá owó àbí gbèsè túrú pé kí ni èèyàn rajà àbọ̀nrẹ́ńdà sáfíìsì kan fún àsìkò tó yẹ kó san ó kò wá rówó san wọn fẹ́ fi àlékún kún ó ti ẹni sìn eléyìí rìbá dùyó ìyẹn gẹ́gẹ́ ní rìbá ajá ìlíyà talkurani sọ̀rọ̀ ń pẹ́ jù tí ìlérí ìyàwó àlórí ẹ̀ gan òun gẹ́gẹ́ yẹn lẹ́la àwọn báńkì ń ṣe káàkiri ṣùgbọ́n ìkejì ni wọ́n pè ní rìbá dùyó rìbá dùyó ó ní ṣe pẹ̀lú nǹkan mẹ́fà kan tánàbí darúkọ sọ̀rọ̀ lọ́wọ́ àtàwọn nǹkan tó farajọ́ so ribal broyun yìí ó kú sọ́nà méjì ó ní kan tán pè ní ribal fadl ó ní pé nǹkan mẹ́fà tánà mi sọ yìí ní kárí àlékún bẹ́ẹ̀ dẹ́ni kejì náà pè ní ribal nasi'a ó ní pé nǹkan mẹ́fà tó ń sọ yìí ká má deliver rẹ̀ ní àsìkò tó yẹ ká deliver rẹ̀ ribal òun náà yìí tó wọ́ọ̀sì jù nínú méjèèjì níbi ìpín méjèèjì ribal buyu òun ni ribal nasi'a ribal fal òun náà aburú ńláńlá ni náà anagba muhammad sallallahu alaihi wa sallam oyin adhabu bi dhab riba kápárọ̀ góòdù pẹ̀lú góòdù riba ni aha wà aha àfi pé kí ni ká sọ pé wọ́n mislam bí misli kárẹ̀ ṣe ní kíni ní dọ́gbadọ́gba ó dẹ̀ sọ ti kíni ó sọ ti fi dọ̀ náà ó ní àlùfíìdọ́ bẹ̀lùfíìdọ́ rìbá kápárọ̀ síva pẹ̀lú síva rìbá ni ẹ̀là áhà wà áhà àfi ká sọ pé gbà gbà kò sí lọ kábọ̀ wọ́n mislam bí misli kó dẹ̀ jẹ́ kíni déédéé ó tún wá sọ níbi àwọn ìran kan mẹ́rin kan náà táwọn jẹ́ oúnjẹ tí a máa ń mú ta máa ń tọ́jú òun náà ni atamuru dàbídùn bákan náà ó sọ̀rọ̀ nípa iyọ̀ eléyìí náà lára nǹkan tí a máa ń wọ̀n tá a máa ń tọ́jú ni ó sọ̀rọ̀ nípa alboro wheat ó sọ̀rọ̀ ń pa buru ó sọ̀rọ̀ ń pa ashair òun náà ní bí ọkà bàbà àti millet ó sọ̀rọ̀ ń pa eléyìí àwọn eléyìí ìran kan ni wọ́n tí wọ́n dúró fún àwọn ìran oúnjẹ tá a máa ń wọ̀n so gbogbo ìran oúnjẹ tá a máa ń wọ̀n wọ́n kó sí abẹ́ bíbá yìí tó jẹ́ ìran oúnjẹ tá a máa ń wọ̀n tí ó lè last pẹ́ẹ́ záàbù àti fídọ̀ silver àti gold àwọn náà dúró fún ìran owó tá a ná ìran owó tá a ná anábọ̀ muhammad sallallahu alaihi wa sallam ní fàyídàkítàlà fàtàdí asnaf tí wọn bá ti jọra wọn fàbíru kí fẹ́ tún ẹ pààrọ̀ wọn ṣe wù ìdàkánà yàrá tó bá ṣe kékeré lẹ́sẹ̀kẹsẹ̀ náà àpèjúwe tá ń tẹ́ láti sọ ni èèyàn kan ní gold ẹnìkejì náà ní gold àwọn afẹ́ pààrọ̀ gold yẹn tí wọ́n bá pààrọ̀ ẹ̀ ní kò gbọ́dọ̀ sí lọ kábọ̀ jẹ́ kínní lẹ́sẹ̀kẹsẹ̀ ọ̀rọ̀ pé kí sáyé lọ mú tèmi wá lé èmi àgbà góòlù tiẹ̀ bàbá lọ lé mọ́ àyẹ̀ṣẹ̀ wa lọ mú ti tèmi wá fún àti kó sínú rìbá rìbá wo la kó sí yẹn rìbá nàṣíà nàṣíà túmọ̀ sí tahir ká dìlé rẹ̀ so nǹkan yẹn nǹkan tó yẹ ká pààrọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ni ṣùgbọ́n a pààrọ̀ ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ àfi àyè lẹ̀ àfi àsìkò lẹ̀ fún pípààrọ̀ nǹkan yẹn ẹ̀sìn lẹ̀ sọ pé a gbọ́dọ̀ pààrọ̀ ẹ̀ ni góòdù àti góòdù la pààrọ̀ ìgbà míì ni ó lè jẹ́ pé ẹsẹ̀kẹsẹ̀ yẹn yóò wà ń bẹ a máa pààrọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ṣùgbọ́n tá a pààrọ̀ jura wọn lọ nísìnyí a góòdù eléyìí sí èyí jẹ́ ten gram ìkejì jẹ́ fifteen grams kémi gba góòdù ten gram kí wọ́n gba góòdù fifteen gram àti kó sínú rìbá rìbá wo la kó sí yẹn rìbá bòyúrò irú èwo gẹ́gẹ́ nu bòyúrò rìbá fàlù torí pé àlékún ó ti wà ń góòdù dẹ̀ ní nǹkan tí ó yẹ ká pààrọ̀ tàbá pààrọ̀ ẹ̀ síra wọn ó yẹ kó jẹ́ déédéé ni tọ́rọ̀ mi yé the sentinel thing náà la máa sọ ní silver náà aláwọn owó tó ń ná ní ṣókí wọn kò sábẹ́ eléyìí náírà àti náírà mo fẹ́ pààrọ̀ mo fẹ́ ṣẹ́ náírà agánran hundred ẹ̀ eh, one thousand naira ẹ̀ àbí one thousand naira mo fẹ́ ṣe sí agánrán ìtìmọ̀ àwọn yẹn tó máa ń ṣe owó ń bẹ̀ tó máa fẹ́ náwó lóde so that owó tá a ná ní kó lè jẹ tuntun tuntun tuntun àwọn afun yìí tí bí àwọn gbọ́ ti díẹ̀ àwọn àní nine hundred làwọn fi fún wa so a ti pààrọ̀ tó bá ṣe pẹ́sẹ̀kẹsẹ̀ la pààrọ̀ rẹ̀ ní àsìkò sí ìbàdàn fàdùn mo fún ní one thousand naira òun fún dá nine hundred naira padà fún mi torí pé kí ni olóyè kan tuntun ló fi dá padà fún mi nine hundred èmi náà lẹ́gbàá tó pé kí ni èmi náà fẹ́ náwó lóde sọ àkóso ìgbà pàdé tó bá tún ní òkè à ah, ẹ òkè ẹ mú wa màá mọ mú wa fún ìrọ̀lẹ́ màá mọ mú wa fún yín ní kíni ìrọ̀lẹ́ òun gbà lọ olóhùn àmúwá ní ìrọ̀lẹ́ àkóso kíni ní balùwẹ̀ sí i. sọ̀rọ̀ mi the same thing náà níbi dọ́là àti bá ti sọ̀rọ̀ náírà yìí náà ní ti dọ́là ṣùgbọ́n Ànábì sallallahu alaihi wasallam ní wa idha ikhtalafat hadhihi al-asnaf tí wọn bá ti jọra wọn ìran kan ni wọn bí náírà nísìn àti dọ́là bí gold àti silver ìran kan náà ni wọn ṣùgbọ́n wọn ń ṣe kankan náà sọ́nà mi clear náírà àti dọ́là yàtọ̀ ṣùgbọ́n kankan pa méjì papọ̀ kí ló pa náírà àti dọ́là pọ̀ owó so kí ló pa góòdù àti sílvà pọ̀ owó náà ni owó tó máa ń ná ń gbà ẹ̀ nìyẹn ọdẹ ṣe tó ń ṣe kí ni wọ́n ṣe ń ná dì sí náà so kí ló pa wọ́n pọ̀ owó ṣùgbọ́n ṣe kankan ní góòdù àti sílvà wọ́n ṣe kankan so mo lè parọ́ góòdù kí n fún yàn kan ní góòdù hundred grams kí n lè fi gba sílvà five thousand grams rìbá ṣé rìbá ni kò ń ṣe rìbá fáìlì owó làwọn méjèèjì torí pé ju owó yẹn ní májẹ̀mú kan gbọ́dọ̀ máa bẹ kí ni májẹ̀mú yẹn kó gbọ́dọ̀ jẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ فإذا اختلفت هذه الأصناف فبيو كيف شئت إذا كان يدا ليد torí pé dọjú owó yẹn mọ́jẹ̀mú kan gbọ́dọ̀ nílẹ̀ ń bẹ́ mọ́jẹ̀mú ẹni pé o gbọ́dọ̀ jẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ṣùgbọ́n torí pé ìrò owó tó yàtọ̀ síra wọn ni wọ́n a lè pààrọ̀ wọn bó ṣe wù wá eléyìí lè ju eléyìí lọ torí náà ìyẹn kan sọ pé mo ní one hundred dollars one hundred dollars yìí mo fẹ́ ta ní six hundred naira haram sharam. kí ni exchange rate nísìn 380 náà èyàn kọ́ ní òkè 380 ní mi lè ta tẹ̀mí 380 500 mo fẹ́ ta haram kò ń ṣe haram tó bá pí ẹ̀ rà tí ó bá pí ẹ̀ lọ́rọ̀ agbóbi ṣùgbọ́n májẹ̀mú kan gbọ́dọ̀ máa bẹ kí ni májẹ̀mú yẹn yádá ń bi yẹn lọ kábòsì torí ẹ̀ níbi táwọn èèyàn ti kó sí rìbá nà sí àná ohun akókiri akó náírà fún ẹni yẹn ni àwa fún ní dọ́là ní ìrọ̀lẹ́ àbí àwa fún ní dọ́là ní thirty minutes later ó lè ti gbowó lọ́wọ́ ẹ̀ ó ti kó sí kiri nà sí à ṣé pọ́ǹtì mi clear alùsọfà pé ní rìbá nàṣíà tabasọ̀ nípa rìbá àbòyú rìbá nàṣíà ó burú ju rìbá fáwọn olùgbọ́n lọ torí pé rìbá nàṣíà ẹni ó fẹ́ fara jọ ọ̀rọ̀ kọ́ńtù tá à ń sọ yẹn ṣàpẹ́ kọ́ńtù náà tabaya yẹn ní nǹkan sìn òun ṣẹ̀ṣẹ̀kẹsẹ̀ lẹ́ni á dá padà fún wa but ẹ̀sìn fílẹ̀ fún wa ká lè fi ṣàánú àwọn èèyàn ká yáyàn ní nǹkan ó ti ṣẹ̀sìn fílẹ̀ fún ká lè fi ṣàánú àwọn èèyàn ṣùgbọ́n ọ̀rọ̀ kọ́rùn ta tìrìtì tán ọ̀rọ̀ owó nìkan kọ́ ló ń bẹ ó ń kọ́fà gbogbo nǹkan gbogbo nǹkan tí ẹ̀ máa yá yẹn that is tẹ́ ẹ̀ máa yá yẹn tẹ́ni yẹn á dárú rẹ̀ ìwé ẹ̀ padà là ń sọ because yíyá yẹn ní nǹkan oríṣi méjì ni onítọ́gbè ní àríyá àríyá ni pé ẹ yá yẹn ní nǹkan ẹ̀bùn yín tẹ́ yá yẹn gangan ní ọjà padà eléyìí ló ń pè ní àríyá ṣùgbọ́n tẹ́ ẹ̀ bá ní dá nǹkan tí ó yá yín gangan padà tó ṣe pé irú ẹ̀ lẹ́ máa dá padà ìyẹn náà ń pè ní kọ́rùtù sòyàtọ̀ mẹ́ láàrin méjèèjì láàrin àríyá àti kọ́rùtù àríyá ìkà ẹ̀ gangan lẹ́ máa dá padà ẹ̀ kàn máa ṣàǹfààní bẹ́ẹ̀ ẹ̀ lẹ́ máa dá padà ṣùgbọ́n kọ́rùtù òun kò ń ṣe nǹkan ẹ̀ gangan lẹ́ máa dá padà irú rẹ̀ míì lẹ́ máa dá padà náà tọ́wá sọ̀rọ̀ pa ìbàlùbọ̀ yóò ní sí àti náírà bá láìfi wá ṣe wà kájọ ta fúnra wa yàtọ̀ sí òfin tí gọ́ọ̀mẹ́ntì gbé kalẹ̀ pé ẹ̀bọ̀rọ̀ ta ju báyìí lọ ìpìlẹ̀ ni pé iye tó bá wù mí mo lè ta owó mi ìpìlẹ̀ nìyẹn sẹ́ni tí o bá bẹ́ẹ̀ kó lọ ra ń bò mí ṣùgbọ́n mọ́jẹ̀mú kan gbọ́dọ̀ máa rinlẹ̀ mọ́jẹ̀mú yẹn ni pé ẹsẹ̀kẹsẹ̀ ni lọ́kábọ̀ òsì lọ́kábọ̀ òsì tí lọ káwọn bá ti wà ń bẹ́ẹ̀ ni àti kó sórí ìbàdàn sí à dìlé ti wà ń bí kíní yẹn ni òun dẹ̀ ní àmọ́ bísínẹ́sì ni torí pé òun ní fún ojú bísínẹ́sì ló mú wá unlike ti kọ́ńdù aṣọ fún wa pé ojú àánú ni ìyẹn mú wá the same thing ta sọ ń bí owó yìí náà la máa sọ ń bí oúnjẹ afẹ́pàrọ̀ gàrí ìjẹ̀bú àti gàrí ìbò ṣáàlì parọ́ ẹ̀ ike gàrí ìjẹ̀bú kan àti gàrí ìbò kan bá láìfi ṣùgbọ́n ṣe mo lè fi ike gàrí ìjẹ̀bú kan kí fi gba ike gàrí ìbò méjì rìbá kí ló dé torí pé oúnjẹ tí wọ́n mú ní ṣètẹ́sì rìbá ó dẹ̀ jẹ́ kí ni ó jẹ́ rúrù kan náà that is ó jẹ́ gàrí gàrí ṣùgbọ́n ṣé mo lè fi ike rẹ́ẹ̀sì kan gba ike gàrí méjì oúnjẹ làwọn méjèèjì ṣùgbọ́n wọ́n ń ṣe oúnjẹ kan náà mo lè fi ike rẹ́ẹ̀sì kan kí n fi gba ike gàrí méjì kó ń ṣe rìbá ṣùgbọ́n yóò máa jẹ́ rìbá rìbá nàṣíà nígbà wo tí o bá ti kí n ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ tí o bá ti kí n ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ ṣó clear náà a pè ní bùyú à ń ṣe kátàkárà ẹni tó ń pààrọ̀ gàrí ibo àti gàrí yo àti jẹ̀bú wọ́n ń ṣe bísínẹ́sì bọ̀ṣó pọ́sibù kí gàrí kẹ́ẹ́ kí alùkọ́dù níbi ọ̀rọ̀ gàrí àbí ọ̀rọ̀ ráìsì ẹ má gbàgbé lẹ́sẹ̀kẹsẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ torí pé píkṣọ tó gbé wá píkṣọ pé kí ni à ń ṣe bísínẹ́sì ni mo ní dìgàrí mo ìwọ ní dìgàrí kìíní ni a sọ yí pé ó jẹ́ déédéé àbí nọmba one tí o bá jẹ́ déédéé ìbàlùfàmìlò ti wọ̀ ẹ̀kejì a ló gbọ́dọ̀ jẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ tí o bá jẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ rìbànà sí àti wọ̀ ṣùgbọ́n pẹ́ṣọ̀ tí mo ń béèrè nísìnyí pé ṣé mo lè wá bá yín pé ẹ̀dọ̀ ẹ̀yá mi ní gàrí kankan máa fún yín lóṣù tó ń bọ̀ ẹ́ kò sí kò ń ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ mọ́nà bọ̀ kí ló mẹ́lẹ̀ yìí wà pàmísìbù tẹ́lẹ̀ yìí ò fi wà pàmísìbù ẹ́ ó ṣàánú rẹ̀ ó ṣàánú rẹ̀ eléyìí sì píkṣọ àánú ló gbé wá ẹ̀yà mi ń gàrí olódó kan ó ti ń sìn máa dá padà fún yín lóṣù tó ń bọ̀ picture àánú ló gbé wá mo fẹ́ pààrọ̀ gàrí olódó mo fẹ́ pààrọ̀ gàrí olódó ti ibo papọ̀ pẹ̀lú títí kíni ìjẹ̀bú picture tí yẹn gbé wá picture business so yẹn o gbọ́dọ̀ jẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́kábò sí bẹ́ẹ̀ so òun náà fi sọ fún wa pé tá a bá ti lọ ń tírìtì yíyá yẹn náà tá a tún lọ ń gé ní bẹ́ẹ̀ ní kò sáànú bẹ́ẹ̀ mọ́ ó ti di rìbá oní ọ̀rọ̀ nípa ta sọ lẹ́ẹ̀kan so wọ́n máa sọ pé kúlù kọ́ọ̀dì kúlù kọ́ọ̀dì jarra naf'an mashrutan fahuwa riba any loan kò nẹ́sẹ̀sì kò ṣe pé àwọn nǹkan mẹ́fà ta kàkà ilẹ̀ yìí o any loan tẹ́ ẹ bá ti lóònù yẹn ní nǹkan tó ṣe pé ẹ lóònù ẹ̀ ní ẹ wá ráǹfààní bẹ́ẹ̀ rìbá ni torí pé ìpìlẹ̀ súrà tó gbé wá gan súrà náà sí àwọn àǹbì nǹkan yẹn ó dẹ̀ ká pààrọ̀ nǹkan yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ ni ṣùgbọ́n ẹ̀sìn fojú fò fún wa torí pé fẹ́ fi ṣàánú ẹni yẹn ni ìtàlẹ́ fẹ́ fi ṣàánú ẹni yẹn ni ó wá tún di nǹkan tí à ń gba nǹkan lórí ẹni so ó ti di rìbá òun ò wá ní kò ń ṣe nǹkan tó wà limited sáwọn nǹkan mẹ́fà yìí ní gbogbo nǹkan pátápátá tó bá jẹ́ pé nǹkan ta lè pè ní west ní kíní ni so n tó máa jẹ́ nìyẹn ṣáà mi yé so wallahu alam so ká da lórí báyìí kọ́lọ́wọ́ subhanahu wa ta'ala kí ó ṣàbẹ̀rẹ̀ kankan wa kó fún wa ní àbọ̀ ipa ẹ̀sìn rẹ̀ kó ṣe àtúnṣe wa wa sallallahu ala nabiyyina muhammadin wa alihi wa sahbihi ajma'in subhanaka wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka Tapi dalam Allah Aku yang orang Aku atau Biji apa atau Mas que esse era o. Que esse era o. Ele tomou um ano comigo. Ele tomou um pó, um ano de Manyuri ti láwù bíi ìfọ́yọ́ ìbàkínú fèjì. Àgbọ́yé ẹ̀sìn nìkan ló lè láyé náà gbogbo ìṣòro ayé. Àìsí ẹbí èrò tí ti ń ṣèrànwọ́ ìbẹ̀rẹ̀ ló ń pọ̀ sí i yóò wá dá fún ẹnì kọ̀ọ̀kan wá bá ti gbọ́ ẹ̀ lẹ́yìn pé a lò láfikún létí gbọ́ àwọn ọmọ. alimọ́lẹ̀ náà sọ bá àwọn àbáwá ti sọ bí ẹsẹ̀ tó lásìkò délẹ̀ ṣùgbọ́n àwọn bá ń tọ́lọ́ bá ní ọ̀sẹ̀ tù táwa náà tán ẹ lọ́wọ́ láti wọn sọ fáwọn ọmọ. ìgbà wọn ní asẹ́mi mùsùlùmí òdòdó ọlọ́wọ́ sàgbẹ́lẹ̀ sí wa. àsìkò ìrántí tó ìbéèrè sì kún gbá àyà àwọn èèyàn ló ti ta kókó ká béèrè káwọn bá wa ṣàlàyé náà ló ti kókó nù. wọ́n fẹ́ tọrọ ọ̀nà ṣe ti pé ṣé ẹ lè yọ̀ǹda ká kí ló lẹ́yìn tó rò sí àwọn masáyì ìjọba fẹ́ béèrè wọ́n máa bẹ̀rẹ̀